Wata tala kéré wọn mọ̀lára. ليلها كنهارها لا يزيد عنها إلا داء أو اللهم صل وسلم وعظم وأكرم وبارك على النبي الكريم وعلى آله وأصحابه الغر ميامين وعلى من سلك طريقه وسار على ناجه ودعا بدعوته وسن لسنته إلى يوم القرار والدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أجل يوجو àádúgbò ọjọ́ àábẹjọ́ kí gbogbo yìí lè ṣe wá ilẹ̀ nípa ọjọ́ náà èyí ni Ramadan oṣù òjìmá oṣù àbẹ́ríkà ìlú méjì ìhọ̀dọ́ jáwọn ọgbọ̀kọ̀ọ̀ka yóò gún mẹ́lùmẹ́lẹ̀ yóò kọ méjì yóò mẹ́lẹ̀ kàní kọ́kọ́ bá wà lè wọ́sílá ìjì hijira kí máa kàlọ́ sí medina kò sí fourteen forty four ọjọ́ wọn wá jele àdébò máa wá jẹ dúmínì ìlú máa ní tìrì tẹ̀síìrì kùrán. ị ga-achọkatụ otitala a atụtitala sụra ịgma adọkakini sụrọtụrụ ha ọ ịkọgọ kinedosujue ụkwa na ọjọ na ibizura adanyọni ìṣujue ọ̀rẹ́ ṣáàkì lọ́wọ́ wíwọ́n màlá ìjùjùwe àkàyàgídọ́mọ gbígbó ma kọ̀ọ̀kọ̀ ọjọ́ ìjùjùwe na àmùnà anyádó ọjọ́ nà na ẹ̀fẹ́rù ní jùjùwe ìdádi àmùnà ayálótẹ́hùn ìgbégbó ma lè bọ́jọ́ ma kòrítà ma wọ́ wá òtọ́ yẹyẹ báyìí kuma kọ̀ọ̀bá quran ṣe ká ẹbí muhammed wá jẹ́ àpàjẹ́ ká má kọ́ kẹ̀kẹ́ àìsí sákùnmá ní àdéhùnbá ṣẹlẹ̀ ọlùhùn ní ndí ẹ̀fí ẹ̀lẹ́ fọ́ọ̀jà quran kọ́ lẹ́lẹ́ bílẹ̀ àní muhammed sallallahu alayhi wa sallam ìjọ ọjọ́ la kẹ́lẹ́ kíkà ìtàwọn alukuran báà ọ̀lẹ́ ní ẹ̀ láàrùn ẹ̀lẹ́kàkọ́ yọ pẹ́lẹ̀ṣẹ̀ èmi gidẹ́ dákọ̀ yọ ọkà wa òtítà la sóra rẹ àti anyájí pàákó rẹ lùmọ̀ àmọ́ra lílẹ̀ ìṣánẹ́kọ́ ojú olúgbà ní mahamud lọ́wọ́ wà lọ́wọ́ sọ́lá ẹni kọjọ́ pọ̀ sí lákàfẹ́ ní àjùmọ̀ àníkí bọ́ọ̀lù bọ́ọ̀lù ó yẹ náà lè máa rọ orúkọ ìjà àjùmọ̀ àníkí òun àṣẹ nàìjíríà rẹ̀ májà fún ìjà muhammad kí ìgbéru jẹ kí ìyè àṣìṣe kí ń kọ àjọ̀dé òun padà tún yẹ àwòrán ìyẹn ló tẹ̀kọ́ wọ̀lá. ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين من القرآن ويقول قرجين yàgé ọ̀lẹ́mí àárọ̀ kẹlẹmi ẹwẹ kẹdùn ẹmẹ àti ẹnì kìtù ya ní àwọn ẹni kìtù kura ní gbọgbọ ọtí màdà kà á níbi kàkí ní ìdí náà. sínú bíkú ọ̀hánì lóyún ọ̀hánà àwọn ọ̀gbẹ̀dẹ̀ kúlù máa yẹ kúlù. kúlù máa yẹ kúlù ayé ìfọ̀sílẹ̀ kú nínú kìlìkọ̀ ìnàtúndì. àní muhammed. ìlà ìdùnnú akójídé pàá níbi ìkọ̀lẹ́ ọjọ́ kìnẹ́wà amẹ́ríkì akúnyúmọ́ ẹ̀hún kí mú pa ẹ̀rọ kí ṣe é ọmọ ayé ṣe láàmátẹ́rẹ̀ yìí ikíkọ̀ ọ̀la ìṣẹ́bọ̀ ọ̀lọ́dẹ ọ̀lọ́jẹ́jì ọ̀la ìsìnà ọ̀la alájúmọ́kùn ájíwújáde ìkọ́ọ̀lẹ̀ lẹ̀ ẹ̀wẹ̀kì wẹ́mi kuranu mẹ́ẹ̀dọ́ ama tẹ̀lójú yé kìdẹ́ ikú ẹgbà ama lò èyí awúlò nẹ̀ tabali ya kẹ́jẹ́ gbanyọ̀ èyí má yà kà ìdáàlà má tẹ̀lé lẹ̀ àwùbẹ̀tẹ̀lò mádàlà má gbójọ káma mójúkódé amukọ̀ lẹ́kẹ̀ awúnyú ama wúyú ama lẹ kó gbé yẹ lẹ wẹ̀ lẹ ọjọ́ ichukwe umi dimidimi na adịnụkwa na na-ekwu dum na achajaba na alkurani kpalụ ina tebiru emitilka ineptu kwe oji kọla emi ọda dụkọjọ adịghị gị kpalụ maka mkpalụ omiru kpalụ ina tebi ekwomi alebela ma ihu ha ele ya ekwu nwaanyị ikwu ọjọ dị omi owu na adụghị kọlọ na adụghị jemme ma a na ila na zerun omi atenu omi na ntede omi cheki wajọ kpamu ki a dira mu ne yu kole ku ma je ki ma nyo ki ka ma e ku ma je ki nyo ki a ki a do labari ma ka ma ya ku yi lo ji wala le piti o ya ke ma ja ka ni muhammad lo te ko wa alaina ba ko la ko wi ki hi do un pa ka ki ndo ate u ko la alquran ko yo ko wà ó pa ikú wà biladad yẹni lè tàjẹ náà biladad amáyé kan náà yuma dábà kẹrẹ bọ mi bọ ọjọ dị pa ẹsẹ ka sálẹ mi. ìyá fún na ìyá kọlé ojú àdébí ìdérìkà ní nfọwọ àdókòlà níbẹ ẹgbọdúgba àlùkùránì àdébí níbẹ ẹgbọdúgba àlùkùránì ilu chone eki du togba onu kishona idale anebi ina buane dukine oje alquran ko yoro mu tede ogba ko le wa nebi pejura nebi ba kidu na me kan che ko jo ekeja nebi ai ma pe bi e wa de ne su na ko ja kai de ya ya won onujo ojo ku eke gwa no o ke ga nka ite ke anebi dai ba to pakere kishone ọ̀la kíkpẹ́ kí tsadzama kí dẹ́wọ́ kẹ̀dọ̀ ńgbà àti alukuran bàtí mi islam. ẹ̀nà gbóyọ̀ tìrìkẹ́ dẹ́wọ́ kẹ̀dọ̀ àgbà àti alukuran àgẹ́ dẹ́wọ́ kẹ̀dọ̀ ẹgbà àti mi islam kẹgbà àti kẹgbà ayò níní àìní kẹkọ ọdẹdúgbò òfetí pé fọkọ lọbi fọkọ jáde kẹwàá tí ó àgbàjú nǹkan ọbẹ̀ jáwọn ọlọ́pàá àtọjọ́ nínú ìlẹ̀ mi tó ń bà. Mo sáà náà mi olùwọ́sí. Ọjọ́ náà nínú ìwọ̀sí. àlùwọ̀sí ni ń kọ́ dábọ̀tẹ́. Ìyá ní ilé èkè wá kẹrẹ̀ ẹ̀dọ̀ dákò ẹ̀dọ̀ àlùwọ̀sí ni máa ń kọ́ فما منكم من أحد عنه حاجزين amẹ́fẹ̀ẹ́jọ́ pẹ̀lú àmàjìbẹ́lẹ̀ kámàjà lùkùrẹ́jọ amẹ́fẹ́ ọlọ́pù kéde ẹni dúmà déhùn mẹ́gbìmá nù fáìlì máa nà éwu kì àgà níkà náwó àtàgbàdo ọjọ́ fàádà wàjà tẹ̀lé dùn ánìbí fàánà àtàgbàdo ánì Muhammad fàádà ọjọ́ kì àtẹ̀lé dùn ní kádàbà tó kẹrẹ̀ fún ẹni dúmà máa yìí mami kùnà áhàdì ánù àdùbí ìdálà àlùkò àlẹ́fẹ̀ẹ́ àti ébọ́ọ̀sì bọ́ọ̀sì mi. Wà ńlá wọn lọ́sẹ̀ tó fi lẹ́tò lè mú bẹ̀rẹ̀. Àdébí náà ọdún ìwúlò wẹ̀ nínú àkùrán lẹ́sẹ̀ ti kíra tó ẹ̀wọ̀n àríyá fún àdúgbò ní àríyá ìdí. Májọ gbọ́dọ̀ àpọ̀lẹ̀ já àgbà lè mú tẹ̀pẹ́ wíwó màtó pọ̀ lọ. Bàrúkà màá wọ́ ìyá وإنا لنعلم أن منكم مكذبين تعالى تعالى كتاك دي القرآن kì í dé pé ìkìjẹ fẹ́rẹ́ jù kì máa nẹ̀kọ́ kì máa nà ọlọ́dẹ ni ọjọ́ ní òní kùsù ojú mẹ́ ṣe máa ánẹ̀mí fún mùkẹ̀tẹ̀lì kà jẹ ọdún kìjẹun òun ni bọ́ ìdìbò kò máa pọ̀ kó máa dọ́rọ́ lè a máa jẹ kẹ́ ń dọ́rọ́ lè bí òdì ní àìní. wọ́n ń lọ wọ́n lọ́rọ̀ sọ̀rọ̀ tí wọ́n lọ sí kéèké. ẹ̀kú ìyá ajá ti wá máa káàbì ọ̀rọ̀ kan lọ́wọ́ kúrú máa ra dọ́rọ́ lè bí lẹ́bà ìyá ajá jẹ kó dájú ń bẹ wo ẹmu máa mà Òbí ẹlẹ́jẹ̀ kìíní kó pàdé wùnà kàlùkùrà àná fún mọ̀ ọwọ́ pé wùnà. Àníbi àkọlù ju Súrọ́tù Múlùkù. Súrọ́tù ọjọ́ pa náà, adó ọjọ́ ìmẹ̀láìka ọjọ́ fún abu fún adáté Àmẹ̀láìka lè ọmọ. ìdẹ́ o ẹ̀rẹ́gidẹ́ gbàgbó dídí ayé ìṣe àkíní ìbáda àti tàbálẹ̀ àmọ́ àtúntò múlùkù ìyá àbùsì ìyá ìtẹ̀kọ́tẹ̀ ìtẹ̀mọ́ ìtẹ̀lójú ìyá náà gba ẹ̀kọ́ dídí tabaraka lẹ́dí bí ẹni dùkú wọ́n wá àkúrò ṣe pẹ̀lú àkáde bí ẹni jẹ́ ní sóra ti tọ́ bí àyà ń tó gbẹ́gbà rẹ̀ tẹ̀ yé ìyá ti ṣe fá àwọn rẹ̀ ọlọ́gbà àtọ́jọ́ ẹ̀rú ti wọ́n ọ̀la lóde àgbà. dàgbà dẹ́rẹ́ nẹ́gidẹ́ yìí pàì sóra ilé adága gbàdúrà ìwúlò ká máa lẹ́bi dé kọ́ ọmọ yìí hàdí sílẹ̀ àmà mẹ́sẹ̀jì mi tí a ti ní sọ́nàfì lólù láti mẹ́lá ìka àkà wọn ní tọ̀ ọjọ́ náà kóbi jẹ́ o wẹ́ ìdùkọ̀ ọjọ́ o pàkẹ́ ẹ̀yà kọ́ ẹ̀ káyì fẹ́ tó mọ́lùkù ní mẹ́láìka pàì adọ́jọ́ rẹ̀ ìmákòyọ̀ mọ́ káyì lè tọ́ gbóòdù ẹnẹ̀gìdẹ́ adó ẹ̀gìdẹ́ na yàdẹ́kọ̀ omi ẹ̀gbàdo òkú ọ̀rọ̀ ẹnẹ̀lẹ́wọ̀ ẹ̀ka ọ̀dùnkún abdá déwù náà

ìdúlé ìdú kẹ̀jùpẹ̀kẹ́ nẹ kẹfìtálìtẹ́ na ọjọ́ na kí fọ ọwọ́ pé òrí rẹ̀ ní ẹ̀yà ilé ìpìlẹ̀ kà ní ẹ̀ máa mà ẹ̀ máa kú ṣekù àmọ́ àyà yẹn ṣe pọ̀ ọdún lẹ́gẹ̀. wọ iná òbí ẹ lẹ àwọn ẹlẹ ẹ jẹ pẹpọ làwọn kò lè gbé ìkúkọ làbá ni wọn kẹ ṣàjáde wọlá kúrágbá ábùkà ti gbé òun. ìgbó nẹjọ kí anu mẹ́wọ́ màdá di ìsìlámù ìdí ìdá wọ̀lá ilẹ̀ ọdún màdá kàkiri ká èyí ìmájà ká ìdẹ ìdí àlùkòrá ẹgbà kan ní sọ̀rọ̀ wà hàlẹ́ ọ̀sẹ̀lẹ̀ ìlú tí gbogbo àmì bẹ̀rù sáwàtì ìyájọ́ máa wébi ojà àdìkọ́ ẹ̀ ẹ̀jẹ̀ mẹ́ kékeré bá mi dìkọ́ ojà àdìkọ́ ẹ̀ àpà mà ìdáàmì onú mà àkọ́lébọ̀ àkọ́gbó táyì kó tẹ àjà àdìkọ́ ní places káni gọ́mà lọ káàmà àdìsọ́ọ̀kì ni wọ̀ọ́rọ́ àfẹ́ máa kúkú lu àkàlébì màbí kórókó mólékó mótìkórókó màtánì wá níbi sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àyíbí náà ga ọmịbọ zeru ibn harisa ina akọba níbi akọba ma àpò agbó màálù kóró ànìmílẹ alẹmàlà rọrùn ékèéké gbà iná àgbà gbogbo asibati àdìsọlá àdìsọlá kàìdéèmì màwùmá chaati kú òye gbogbo àpàdánà àdìsọlá àdìsọlá yẹnu òun ṣe wòdì anẹ gbọ ẹkọ mọ òun mẹ òun lé òun òun àmì mú gbogbo lẹ ọ̀sẹ̀ ìwúre gbọmù sàhálì. àdéhùn ọlọ́run ọdún tọ gbogbo màá lọ gbọmù sàhálì kẹsì tọ ẹkọ ọmọ ìlẹgìdáàbọ kẹnẹ ten to fifteen kilometres níje láti ìgbà àdéhùn ọlọ́run ọdún tọ làbá àtẹwé kẹrẹ bọyì ṣọ́ọ̀kù múdu ẹ̀rọ àjẹkàrù láàárọ̀ yìí nígbà ìdè mu gbogbo atọ́wọ́ lájà wa kẹrẹ̀ bí ẹ anẹ́ oko àgbo méjì màtàmí kòrèjì mà mà nánà wọn alìlẹ̀ akẹrẹ̀ máa sáàjì bólẹ̀ ń dáàbò kúmi nígbà kan ní bọ́lá sàlẹ̀ àgbo ẹ̀tẹ̀ olí ẹbí nìka ìwé bọ́lá. abụghị ma n'okoyi amaka bilile ma bụrụ amanyi jefa anụ sọlọ anụ sọlọ Ade bụ ma sọlọ ka n'ebi akụma ahụ lie ebi situation n'ibe a ejumi ma mi ụlọ ihe nọ ka muhammad enwe ikere gọọmenti dáhùn máa fi adú máa kọ́ ó tùbà bá ba ìbà àmàna mi ẹ̀ma lẹ́lẹ̀ lẹ́bù kí àbújá hàn lẹ́bù wọlé lẹ́bù gbogbo dama mi dẹ́bí nù kún yẹn ẹ̀rọ kù dáàmà mú do adùmá adùmá lẹ́mà adọ́ àdá àdá tẹ́lifí mú do adìbí tẹ́lifí jẹ káàdì ìní lífẹ́ káàkiri àdá ìní dẹ́bí nù kìlẹ̀ ẹ̀dù ndàálì muhammed sallallahu alayhi wa sallam àdá ti ṣáájú Lainawi tujani kaji tujani Iraq àmàkí Iraq bá ilẹ̀ ìdẹ́kùn wàláwí ilé kọjọ́ ṣe èrè òun àdọ́ Iraq bá historically ẹ̀ẹ́bẹ̀ òun àfẹ́wòjú ojílé kẹ́kọ́dùn ẹ̀wọ̀n àrùn kọjá sí lọ́la àmàdébì àkójílẹ̀ àmàdébì kóbì Iraq màmá taki adas mi dẹ́mìnì ọdẹ àmì muhammad sallallahu alaihi wasallam òun ṣe arabi ṣe náà bú òṣè láti àní sallallahu alaihi wasallam mi dẹ́mìnì ìgbà taki múdu kí jẹ ẹgẹ ní bísílà bísílà ìkàrí láti adas àwọn òun wọn là kọ̀lé ukọ̀ọ̀là fún nàìjíríà òwe àmì gòrèjì. Láti àníkọ̀lọ́sà ó yá ní kò ẹ̀kọ́ yẹ́ ní ó yá ní ìnẹ̀wí. Àníkọ̀lọ́sà mẹ́ni ní ìnẹ̀wí kọ́nìyàn ti Yunus bin Mẹ́ta. Ìní ìnẹ̀wí ẹ̀kọ́ ó yá ní Yunus bin Mẹ́ta òun ẹ̀kọ́ yìí. Sátà àdáǹsì rẹ̀ àwọn òwò mú. sabi da ko modu muhammadu goja ne maka yi ana ki modu yunus bin meta anabi yunus a ita ja do mile o ma do meta ja ne ne wi go wa da se ni awe ke mere ma yunus meta ye ni o ma yi de ojo yi o mi ojo wala daase ni kai innaka le le nabi aw la rasul ha ka ogede ti o nso ọjọ́ eje e ma tu nso ọjọ́ e bi ki de bi ni bi mu ya mata ti mere baro ni mu meta ta ko ngire i shahada kaire re i mu te pe ane i ja le ki se ra de bi ba ni ga pe o ti dola ni wallahi ta ni islam ada onídàbí gbọ́ àmóhùn

Somali bin Sa'alib al-Azdi. Sahabi ce, Unu kwa ibi ce bi moto, ndị abu jani maka. Agba abu maka ni, ohun nugo kilo, yo jani Yemen ba ko jani oloda welo maka, ọmọ onyagu, nyachube, nyachube, nyadene ọkọ n'agụ. Ẹ̀dà abu ya maka ẹgbẹ́ láàrin ibi ya ibi jẹ́ ẹ̀kúdó ẹgbẹ̀wé epo màdìlá bá rí níta ní wẹ́dínàrí Muhammad lò àwọn ẹ̀kọ́ ẹ̀ka mátánẹ́lẹ̀ Muhammad láyé mọ́ àjọ oúnjẹ ọ̀làdúkì wà lẹ̀lẹ́ lákàtẹ́ o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

kuma mẹ kẹrẹ ama ibi da ti mu kuma confuse amu kuma da amu na ebi bọtẹ òtítọ́ aláwọ̀ ń gbé máa lé ìtura àmàjá ni dúdú àbí olódó sójà nà mẹ́ta ẹgbẹ́ àti wa sójà nà ẹnẹ dúdú ìjà kìíní ẹ ọdúnkà gbọ́ọ́rù mẹ́ àbùkù ìrètí yàn ìrètí òǹbí ẹ̀rẹ̀ sì lè là ẹ̀ tí kàmú ẹ̀yá ló lè lè yí rẹ̀.

yọlọmọ àtẹkùrù wa ọkùn lẹka ọkùn lẹka òdìdí náà yóò di social media fídíò yẹn ní òun wọn ti fi sẹ ẹsẹ àbí ní wàá gbẹ owó oníkùn tèlè òmẹni ọlẹ yẹn ní ẹ rídì nù ká jáde náà máa kékeré ohun preschool ọdún ká ọmọlẹ́ka ń pàmò àwọn ọkọ ọba ní òun ọdún èbìtì sẹ òun fi òun gbé àdéhùn ní tẹ̀lé. ẹwọn ọgbọlá yẹn ní rízì ní ojú àkíní ọjọ́ èké ọjọ́ èké àti nìfi dẹdẹ nù rẹ bá iṣu ọmọ àwọn àrùbá náà ó ṣe lẹjọ ọjọ́ èké àti nìfi dẹdẹ nù rẹ bá yàǹfà dẹdẹ nù rẹ bá gbọ ọmọ ewu mọ dẹdẹ nù rẹ bá yẹn ní èlẹ òun

ẹgbẹ́jì mùsùlùmí ẹ̀kírísẹ̀ fún bụ nípa bẹ́ẹ̀ bí ẹsẹ̀ kìrìsẹ́ǹtì òun ẹ̀má jẹ́kẹ́ rí dání òun ẹ̀má yìí jẹ́kẹ́ dị ní òun mẹ́tẹ́ dị dị. go and learn about them go and learn about the religion religion lẹ ìyá ọjọ́ wa.

ẹjí ká ti tẹ̀sílì ní ìrùkú tẹ̀sílì ibi sùjẹ́dà ká ṣe ilẹ̀ ọjọ́dà fẹ́ ló kí má bèrè jù wá ìmí àyádábá ti sọ́wọ́tò ẹ̀lmàárì sọ́wọ́tò ẹ̀lmàárì bismillahir rahmanir rahim. inú bí ọ̀dọ́ àti للكافرين ليس له دافع يأخذ من الله بالمعارف تعود الملائكة ربه إليه يوم كان مقداره خمسين ألف سنة إذا قالت فاصبر صبرا جميلا أجدع من وجوده إنه

ẹ̀nà agbókò ó dúdẹ̀ dákẹ́ fúdúgbò kàlà àrùsọ ọjọ́ dẹ ọmọ sì sìgẹ́tì múta ha sìgẹ́tì múta ha ó lì ṣe kẹtẹun ìṣálẹ̀ pépà èròjà alẹ̀ kẹfà kẹtọ́hún ya kojú èròjà alẹ̀ kéjì bẹ́ẹ̀ni olùbọ́ ìjẹ́kẹ́lẹ́kẹ́ anẹ́wùlẹ̀ àwùjẹ́ àwùlẹ́kánì ìmẹ́rẹ́dùkàdó ìṣálẹ̀ fún ọwọ́ káà kayi gudu ọwọ́ ike ọgbọ ọgbà ọgbà yìí ìyá àdá ó líle ìdẹ́sì mú tàkà iná dúkìá lè gbọ́ mọ́dún tá a tẹ̀lé ẹnìkì mú líle òdì ní à ìhà mú mi gbọ́dọ̀ sọ̀rọ̀ tàbí kàn sọ̀lá rẹ̀ sọ̀rọ̀ ìhà mú mi ìhó di ní à àdébí kété di làwọn àdúrà ìkàwé àkókò àkẹ́wò ń

àtẹwulẹ́ àlàáṣì ọjọ́ rẹ̀. Èmi kìrẹ́ yìí, ẹwọ́n àti ẹnìká kọ̀ọ̀kọ́ yìí, ìjúrẹ́ ọjọ́ ti wá rí pípọ̀ ọjọ́ ìmàárì ìjẹ̀jẹ̀ lóòrù lẹ́nà àwọn tó rọ́tún àṣàárì. Súra lẹ́bà, ọjọ́ àtùnkẹ́ ìhùn ojí dìnáyà, ẹ̀kọ́ kàmàkásìrì umakɔ bawo anɔjɔ na na madze ka kuku anɔjɔ na dɔ mɔ madze ka kaza anɔjɔ dɔ mɔ madze ka kɔjɔ amu na mu madze ka kɔ bɛtsa kodze ɔtɛ gbodi ni ase ɛnya kɛlɛ kɔjɔ na ede ba keju ma la adzɔ ma wo ye keju ko mɔjɔ ne fɛ lɛ ne wa ne ma ha mɔ ta ala ta elu fi aza do wa naa. وما الشيء أفعل ويجب أفعل النبي صلى الله عليه وسلم قال أمرت أن أقرأ القرآن على سبعة أحرف أحرف àmì tí ẹ ọ̀nà àbíbi ìbàbúkú méjì wọn jẹ́ ẹ̀fẹ́ ló ràbùrà wá níbi. ìdájọ́ gẹ̀gẹ̀ bí kìláà lábàbá màdìyà ti bá sahala sa'adun kogirana da haka yi haskuna sa'ala sa'ala sa'a tunu yi ce azabe wa hannu hali tuma kuma oye wara su mai girji ni emi gida yi ya kɔ jona kawai aka yi mika ba. akùbá àjọ fi azáàbì wá pé yàtúnà kání march ìsìngal yẹ̀sà àjìlù bíyì àwọn yẹ̀sà àjìlù nàbíyì àmà káàkiri bá màá náà ju kàní àzába tí wà àzáma muhammed àzába kẹ́kẹ́ ni bunde nẹ̀ ìlànà yóò ya ìmà ìyá tẹ́lẹ̀ ìkùkà àzábọjọ́ àwa àzábọjọ́ ẹ̀dẹ́ nìgbàgbà àwọn azaba ọzọ akpakata ni bi ni gani ya usulọla ugwa na ọjọ na ẹgba akwa ni ani bi ẹni ntụ mọla ta na ọjọ na títí òkè anyị ni ọla ewete mụ na èmi àmàkà na abụghị ka akwụkwọ ọnụ na maka azụ aba nwaanyị wee ka amaka gwe gbaji kpoo gegere ibi ebe e dùtsùkẹ o máa dùtsùkẹ yìí àmọ́ ọjọ́ náà sá balẹ̀ wa. lèlùkẹ́ bìrì nàlá kì á nyà fàró ọjọ́ kan ọjọ́ náà kì á dún má kọ̀ jí ni lèl káfìrí nà àmà gbàjà wọn káfìrí má wù má kàdí lẹ́sà lẹ́hù dáàbì lẹ́sà lẹ́hù dáàbì ẹ̀ dún gbọ́ bójá káfìrí sẹ́ ẹ̀ náà ẹ̀ dúkìá yín kàrí káàdì azaba kíkẹrẹ bẹ́ẹ̀ náà jẹ́ ìtútí àdúrà ọjọ́ ọjọ́ àjọ azaba ẹ̀ náà dúbẹ̀ lẹ́yìn.

ẹwù kà máa tẹ ní àjọ ẹsẹ àkúkọ wa àzába rẹ kí wá kéjú mà kẹlẹ lọ. subhanallah. àti amúrúlọ ẹyìn fẹlẹ àtẹsẹjì ìlú. ó yẹ gbẹ̀yìn lọ ni àti àmúlà ọlẹ́kọ̀ọ́jọ́ kà ó kọ́ ànàjọ́ nà ányá wa kì í máa dálì kì í yà ọjọ́ yà ányá wa fọlá ẹnẹgì kọlá ìdè tó pàlọ ẹnẹgì àjẹlẹ o máa kà ọjọ kàdí chicago yà jì í sẹ́yàgì ìní ó nà òdì ní ayé ẹnẹ kọ ẹyí kẹ wáyé kà ní chicago ńlá ó nà òdì ní agbo ẹkọ ohun jọ ọjà lè ìtú ọ̀nà ẹ̀ akọ̀lá kẹ̀kẹ́ ẹ̀yú ń jọ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ adéyú ẹ̀ dẹ̀ ìdágọ̀ pẹ́ kẹ̀kẹ́ ní wẹ̀jẹ̀ ká màgò ẹ̀ ń ti ọjọ́. ama amakasiri aka ma gwọkọ ọgba nebi ị na ama kpeku ɛrɔdzɔ gɛ wɛdumɛ ana nebi wakɔlu alahuma nkana. wakɔlu alahuma nkana haza wala kumini ndeka pampira alayna hijara tamina sama. فامطر علينا حجارة من السماء أو بعذاب أليم ọkọlù sagmaluku anigba ẹni na náà ẹni tìrú ebi kà máa di ọjọ yìí ahụ ahùnmá ọjọ wa àmà bí ipò ntí ẹlẹta bá mọ ọkọ àdába yìí ọlọ alẹ jẹ gbọ àmà. nǹkan na ha zá ekpele jali ìrájẹ̀ ìgbìnà òkú ẹ̀jẹ̀ bá. Ọ̀dúnrún àlọ́ iná ìjọ ọ̀rọ̀ táwọn mìíràn ṣe máa. Táwọn mìíràn àlẹ́ ìnà ìjà ọ̀rọ̀ táwọn mìíràn ṣe máa. Ìdáná ẹ̀dùn omi òkúta wọ̀ fún òjò àlàbà. Iná lùlá. Ìjẹ̀ ńkọ̀ ẹ̀ máa kí ìnà ńkọ̀ ẹ̀jẹ̀ bá. Odò omi ilẹ̀ má bu èyí yọ. Àwọn ìpínlẹ̀ bí ọ̀sán àbínẹ̀ rí. Táwọn ilẹ̀ lè wẹ̀ gbẹdọ̀ àmà àmàgbà àdédé ẹ̀rẹ́gbẹ̀dá kẹrẹ̀ báwọn. tàmá ọjọ́ ha ló ń kà yẹn ni òun àti máa dàbà ìjẹ̀kọ̀ ẹ̀kẹ̀ṣàdé muhammed sọ̀rọ̀ láhà lọ́sẹ́lá kẹ̀dé ọmọ á dàda bá kẹlẹ̀ fún wa òbí ẹ̀ lẹ́jẹ̀ mà dé ń bẹ̀ mà di lilkafirina laysa lahu dafi min allahi zil ma'arij ene ki ada dabale ene ki akola le ene ki dikulete yaki kulanya te euza kosi dikuchojo allah yani bugojo ohun azaba ọfẹsà pàákànyà ó yà kó akẹrẹfẹ ìṣe nkẹ àtẹrẹ kíkẹrẹ òmẹ zèlì màárì ọjọ èkìtì ó dùn dùn dẹrẹjáàtì ìṣẹ̀ni dẹ́rẹ́jà ìyá àtàfẹ́ kí dẹ́rẹ́jà tó gbàwọ́nà tó máa wọn gbòòrò rẹ̀ ọ̀fẹ́ tó ìdú ní gbòòrò yá ṣá kí ni ẹ̀rọ lẹ́sìn ẹ̀ máa kọ yọ́ọ̀kì sọ̀nà dẹ́yìn ìnẹ̀nà ọ̀mọ́la bàjẹ́ alẹ́ wá dé ìbọ̀ wa ọ̀tọ̀ ọ̀yọ́ dẹ̀ amẹ́ríkà ṣe ojú ọjọ́ àdọ́ ìyáàdí ikọ̀ ọgbọ̀n àti ní ìbéèrè rẹ̀ ọjọ́ dalẹ̀ ẹnẹ kàmẹ́dé ikọ̀ ọgbọ̀n tún lè jẹ́ kí kì lè bọ́jọ́ ẹni ọjọ́ rẹ̀ lé bọ́jọ́ ọjọ́ lọ wa pé àmọ́ rẹ̀

òfèlò wà gbàdá àdúgbò dàgbà. àmọ́ olùjọ ọmọ àdébí ọjọ́ yìí ó jẹ́ ká àdúrà ọjọ́ ta ọjọ́ àdéhùn kẹrẹ fún mi ìdá ilé ìjọ ìjọ ọmọ àdébí Muhammad ọmọ àdébí Nuhu alẹ́ sẹ́lá tó sẹ́lá ọjọ́ tí ọjọ́ ọjọ́ abala Ibrahim alẹ́ ìhàdúrà ọjọ́ ta. ọyọ́mọ kìrì eyín kẹrẹ bọ́. Dèdàrà mí nà láàyè ìsèlè màá rí ọ̀pẹ̀ ilẹ̀ kọjọ́ jẹ̀ ẹ̀bà. ka kàmí gọ́ọ̀mù ọjọ́ àpẹ́sẹ̀ yọ mí ni. Ìmáṣà kí ni ẹ̀rẹ̀ kọjọ́ jàdẹ̀kù? Ẹ ọdún màá tèrè àmọ́ ẹ̀ àmọ́ àmọ́ wọn àmọ́ ayọ̀ ọmụ àmọ́ ọyọ́ dalẹ̀ ìbò kọ̀ mà ìbò mà dalẹ̀ lọ ọlọ́pù dúkẹ̀kù adúkọ̀ ọlọ́pù ẹ̀ wá ní kàdé adúkọ̀ ọlọ́pù àjọ àjọ kàdé kọ́ lè wọ́n jẹ́ ní lẹ́ni. nàlẹ́. الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة na الملائكة يدعى الملائكة ما تقولوا إبيك ما تقولوا ما تقولوا máa lójú gbọ́ ọjọ́ kìí ó máa wé òdi ní ẹ̀mí máa máa tọ́ àmì malami ce kuka yuyu yujima dadi imam abu razak bakubu muhammad al-fasada ibn ti'ama tada ibn ti'ama yani ta'awudu yani tas'adu eh al-malaika malaika ma ta wuta ta ibu dine ni abu kowa ma dojo lotu godu ma maka dimi amadu lotu go yakere bi

ìwọ ọjọ́ lẹ́kẹ̀dé ọ̀rọ̀ òwe lè gbà irú òwe ẹ̀rẹ́ rẹ̀ ti rú rú mọ́lẹ̀bí kẹrin rú lẹ́ àwùjọ ọjà màṣe màdábà mùnì pé àmẹ́láìka àmà wọlé sùnàtà mábà sùnà màṣe ìgbó kẹrin ẹ̀ rú ṣe àmẹ́láìka kéfà àmẹ́láìka fìdí òun àmàdẹ́ àbókẹ́rin ẹ̀ ẹ̀ àrùrù ìjẹ́girú ti màláìka jibril òjò àti ní alhàfà alàmdẹ ọjọ́ ìwúdà màláìka dọ́pàkú màláìka jibril àwọn dé màláìka àmà ìmọ̀wòrán òun spẹ̀ṣálì kìkì débi kọ̀ọ̀lá ọjọ́ ìjàkà wà máa dùn bẹ́ẹ̀ ẹ̀rúkọ̀ ọjọ́ ẹ̀dẹ̀fẹ́ olùmọ̀ kí ẹ̀rúkọ̀ ọjọ́ òkúgbọ̀ alẹ́ ìṣe ní ẹ̀mí sí. ìdálẹ́ mẹ̀láìkà jibril òjẹ́nẹ́ kí a lè ló léwa àgbàdá àmàdó ọjọ́ òun á lè ló léwa ìbílẹ̀ fẹ́rẹ̀ kan ọjọ́ jẹ́ ohun àlùmẹ́dá alàmàdó ńdàkà mẹ́dẹ̀wọ̀ mẹ̀láìkà òun bí màá bọ́ mọ́rọ̀ ká ó yọdún àmọ́ àwa ẹ̀sìn ìjà àdúsì ìgbẹ̀gbàdo ilẹ̀ wọ̀rúhu ilé ní àgbà ìmẹ̀láìka ìrúhu ìdè àwọn àmì adọ́jọ́ ìyàmẹ̀láìka ọjọ́ ọjọ́ ẹnẹfẹ́rẹ́lu ṣàpọ̀jẹ́. Epo àmì ló tá tẹ̀ma yẹn ní fìyómi. Fìyómi ń tá nàbí kúta rò. Fìyómi ṣe ọjọ́. ká fún màálù rẹ̀ lẹ̀ àmọ́ ọjọ́ rẹ̀ bá mìkìdáwù jẹ́ mẹ́ni ẹ̀wọ̀n àwọn àlejò ojú òdì ni à ọjọ́ mọ́nu kìkì rẹ̀. hamsina alfasana. hamsina alfasana ẹnu ọjọ́ kétété lẹ́bà ìdábí ọdọ fifty thousand ọdọ òdòdó òdòdó òwéye ọjọ́ kété tó hàn wá. ibn tafsiri ni imam ismail ibn kathir rahimahullah ìyẹn ní tafsiri kí wá lọ́nà yójú mẹ́lẹ̀ oyi gẹ́lì màgìrẹ́ yìí mi gánà mi kìdáàrò àti nà alfasana ìyẹn ní murad yóò dìde àkíní ẹ̀kọ́ ẹ̀kì míì ti àgbàdé ulẹ̀ alárì kẹ́kùn bá alárì sọjọ́ àtàtẹ́ fakala arkitu bi o jale kebi wude kẹ gbúgbà láàrísọ ọjọ́ gbogbo kẹ lè sí asẹlẹ tàbílẹ ọgá náà nẹ gbogbo oyé anẹlẹkadé ìbọnà ọjọ́ kìíṣe yẹ ni òlẹlẹ òǹṣì àṣìṣẹnà alfàṣẹnà rẹ lè ọdún dùgbò yìí subhanallah da ma ka ni sallallahu alaihi wasallam kane da hadisi ce duwa kini agbade agbade ane oya le yulu agbade ane yodi ni akoya le yulu ule oju five hundred yìí tẹmẹ nu ule ona ale ẹna yẹn la kẹ pé mi kẹ tó ya le yulu agbade oya le yulu pẹ kejì no a a amadu ọdọ ojàlè dákẹ́ wúlé ojàlè yóò tó olùkò fúnlẹ̀ five hundred yìí ẹgbẹ́ ojàlè yóò tó pékèjì five hundred yìí kẹdábà àpàdé ojàlè kéjì tẹ́kẹ̀tà five hundred yìí kùlẹ̀lẹ́ àdéṣọ́ lásàmù lè ojú kéde ẹ̀wọ̀n àwọn tí a pàdé àpò ojàlè kéde ẹ̀wọ̀n ká àlàáṣọ ọjọ́ tẹ̀ tọ́ yẹ́nì ìkọ̀lá káàkiri kárẹ̀ ukọ̀lẹ̀ kejì ṣe àkíní elki min máa gàkíní fiyomin káàdà tàkìdá òru àfúnà alfasana ṣe àkíní ọjọ́ kì áwùká ọjọ́ kà mẹ́lá kalẹ̀ máa di àmúkọ́lá àdójọ́ máa ń kó ní ni a máa ń lò dáṣẹ ṣe mẹ́ni kú máa ń wà álejò ọjọ́ ni a máa lè máa dàbí ayọ̀ ìlà ìdábọ́dọ́ fifty thousand ẹ kọlu náà ni ẹ múdẹsù bẹka dúnìá ọ̀nà òní ni akọjọ ṣe kúgbà òní ni atsálẹ̀ kúgbà túbà tìlẹ̀ àtàkà ìyàdó ìyàdọ́mọ gbogbo àfin àtẹ̀sẹ́nà fifty thousand yìí tẹ̀lé wá kàlúwà tí kìí àtẹ̀ká. àmọ́ àti àkàmùkọ̀wá ìdúkìní tẹ̀lé ìyọ́pàlà kìí àtúnàgàgé ìyí alẹ̀ dẹ́sẹ̀ duk maata ni tafsiri ona wele kolumneni ọjọ́ kumaana ka kini yóò mi ká ní kìdáwó àti náà fọsánà òjò yóò máa ta pẹ̀lú àbàdéwò bí ní àkàwọkọ àwọn ọjọ́ náà wọn mọ fáfù léèrè tó ní àwọn àtọrọ wọn àpáyé ìdìbò dábẹ ní ìwọwọ àkọlù ọ̀rẹ́ ìbùn jíjẹ inú kọ lélẹbà ìjẹ ìkọlà bíi ìjàdúnà àti ìfàkọlà bíi ini ini fiat ina lata lẹ́nu màkà ukọlẹ iyo titala olùkọlẹ kẹlẹ yàgìní fiyomi nkada mekidaruhu asina asasera yàgì ọmọ kùmàkà yìí tọjú ẹni fẹyọrọ kì í apá mẹláìka ṣe tọ. ọjọ́ kan ọjọ́ ọ̀nà bàmí ọjọ́ kétété ọjọ́ ọ̀nà ìjọ akáàtì ẹnìjì láàbọ̀jọ́ tẹ ọjọ́ kétété ugbéhùn ìdábí fifty thousand yìí tẹ̀lé ọ̀fẹ́ ṣá bàá ìdí ọjọ́ lẹ ọjọ́ mọ́ àgbà òkú àgbà ha. gbogbo ibùn abbas ọdẹ alábàánu ìyẹn ní dáhùn yìí mẹláìka amẹláìka máa tẹwù káàtẹ wọ rúhù eléyìí báyìí àbúrò mẹláìka káàkó àmẹláìka lẹ fìyómi ní ọjọ gánà ní kìdáhùn àfínà àfọsẹnẹdì ọjọ èké ẹjẹ mẹni máa bù wà ẹwọn àbúrò ìdábí ọgbọ òdùkú owó yìí. kọ́ọ̀là ibùnà àbáṣẹ ni wúwa yóò mú kìá òjò ọjọ́ náà yàrá lọ́wọ́ tààlà alẹ́ kàkiri nà ọjọ́ mọ́jọ́ lẹ́nu dà ìjọ kàkiri ní kìdáwọ̀ àti nà àlùfàṣẹ́nà nana òjijì ń dábí ọdọ enyinye ugboweye ọgbọdugboweye abala ni ahadisi maje tare biye ne kila li rasulillah e maje kadi muhammad sallallahu alaihi wasallam uji kola ne bi yumi kana kitabu hasan al fasana ujo ujole magun pa uji ti pa ya da mo do udugo weje beni ma aqulu hada وقال رسول الله عليه الصلاه والسلام ان والذي نفسي بيده gẹ́bọ̀ pọ̀ ẹnẹ pọ̀ láì dídí ọ̀ òjòjò ìnáwó lẹ́yìn hapi fàálẹ̀ lómi yẹn ní ọjọ́ rẹ̀ bá ìyá nyá dé pẹ́ẹ́pẹ́ lẹ́wẹ́ lẹ́yìn kíkẹ́ lọ lóyún lẹ́yìn ní máa bí òbí ní ẹni kí máa ní máa nọ pẹ̀lẹ́ bá ọjọ́ kàkà kiri ayú lẹ́nẹ̀ ká ní fifty thousand years ugbẹ́hùn bá ìjẹ́ ìdẹ́ pẹ́ẹ́pẹ́ lẹ̀ ẹ̀ lè máa wù mú ní báyìí lè wù mẹ́ àtẹ̀kùn àpapọ̀ àlẹ́ yìí sọ̀ láti mẹ́ túbà yìí sọ̀ fi dúnìyà. yẹn gbogbo bá ejú ẹ̀rẹ̀ gidi akẹ́dọ̀ ló lẹ ìyá lílẹ̀ ìgbàgbọ́gbẹ́ náà wọ̀ tútù kàṣe ìyá ti ṣáṣe òbí ní ayé táìmù tẹ̀ ní ọgẹ́ náà wọ̀ ẹ lè má gbó mú

dájú wọ ọ̀dọ́ la ń wò ẹjọ́ ọjọ́ àwọn àgbà àbúrò mẹ́jà lọ́lọ́ ẹ̀tù làkàrà ejú ẹjọ́ pé ẹ̀gàgbó ẹ̀wọ̀n ọjọ́ jẹ wa ìtì kò gbùdọ́ yìí àmà àtúndúmíọ́lá tó ọ̀la ti lẹ́yìn tìkà gbéwẹ̀ ìdábáwá mi àkáwá mẹ́wàá. sáàtì anya dé múmi ní ọjọ́ náà rẹ̀ ẹ̀rìndìkì ọ̀bẹ iṣẹ́ ìwọ̀ ọ̀pá wà má káàkiri gbé má má fìlẹ̀ o. ìyá débi ẹnu tí àdìsí wa máa bá fún àbúrò rà ẹ̀yà àmọ́ ọjọ́ náà. mi kọ́ ọ́ ìjẹ́ kele àwùjọ náà ọjọ́ ẹni fẹ́rẹ́ ló yàá ètò pa ìràkúnmi lẹ́ẹ̀ṣẹ̀ tó ìkùnà yàá jẹ wéjì yàá jẹ dáìbìjì yàá jẹ nánà òun màá náà dúdú àmì ìràkúnmi náà dúdú lálẹ́ màá náà lójú tẹ̀wù lójú ìjẹ́ kele yóò dúdú ilé yẹ ó ti dára lé àlè yàgé yóò dùn àìmọ́sáré jẹ́ ìràkúnmi one thousand ilẹ̀ màkókùnà one thousand ilẹ̀ yàtí àti dára kojú.

نقل صبرا جميلا أمدر كيجا في كم جيدو صبرا جميلا وجدو يوم مملي أكم دنا كيودو أكم دنا كيلو أكم دنا كيكالي وجعل معروف كربي اصبر يا محمد على تكذيب قومك أو تكذيب قومك أو تقول عليه محمد وجي إدى درو لبي goata doro limi wasijaluhum bil azabi maana jukaza ba kiwi ka akero mai kaza ba uyo elawati maka haika ka alama ikana hadha wa hakuni de ka fasira ala ijara na samai aja kala dibi au li tibadihi eh ikian ta bai ego gani kwa rojona imero eu du jemawa

abidjadzi ɛ eh, ekɔ anɔ yɔ na owó kɔyɔ yi k'amɔ kɔ anɔ k'amɔ mɛ ayi yɛ k'i yi dɔ mɔ sani ɔyɔ yɛ ma awa ka ni muhammed kani wusé kɛ yɛ yi وكنا ترابا أعزى متنا وكنا ترابا وإذا من أئنا لمبعوثين أو آبا أو آبا يوم قل إن الأولين والآخرين لمجموعون إلا ميقات يوم معلوم. أجل كولاني أما كاتب إليه أما كاتب أي ذلك baba anyị eje ka ma na ma ka ma a n'eke eke ma achikwuma ya gara ka chikwuma ma bọbe ime ọnọdụ ntị m ọnụdụ ọmọ ma ihe dukwu ya chikwuma gị ịda chikwu ya awụkwu gị gbanị gbanị ụmụ ya wee ka a gịnị ka ma kwa onye ọkwa na onye na gị ka ka ebe ma

forme papo. لمجموعنا إلى ميقات يوم معلوم. أقامي أتعالى مجموعنا أن يكون يدعم يأتم أيو كندو أن يدوم كندو ما بي دوم المقصد أيو ما يكام يجيو يجيو لبا kẹ́ẹ̀fà ọ̀bàtẹ́ẹ̀lù lẹ̀bàtẹ́ falẹ̀ falẹ̀ lọ ẹnẹ́dúdú ni ẹ̀mẹ̀jẹ̀mọ́ná ìlànìká yóò rí màálù. Ọjọ́ kọ́kọ́lẹ̀ náà wọ́n tẹ̀lé àwọn fún Nàìjíríà. Ọlọ́ni kàkà kìrì rẹ̀, ọ̀gọ́rọ̀ balẹ̀ nà mẹ́tẹ̀lẹ̀, òun àdà àjọ òjúwe wá àdé. Àkàbìrì atọ́ ojú èdè, àti atọ́ ojútọ́ ọjọ́ nìkọ́ èdè, ẹ̀rẹ́gì jọ ọ̀nà

bi aro mi anu bi gili ka se gulu ya gara ti kɔɔri ndɛ kɛ taa do ɔjɔ yɛrɛ fɛn lɛ ni do ma. olùyòyè lọ́lẹ̀ sí àṣà àwọn àmàlùwà. lókè amáka kí ni yòmí yìí hà ẹni kì á dájú kúlẹ̀ dájú ọjọ́ kan àjọ náà alẹ́ ní àṣà àhá àwọn àlàkàrà òjẹ́ ẹni kì í sábà láì mú eyín òdòdó pálí ìgbàkẹ́ ẹ̀rú má bàa kájú

ìdí ẹ̀ma mú nà èkìtì wúrà ní ẹ̀ka nà ẹ̀kúkú ọ̀là ọ̀nìní ìkẹ̀rẹ̀ kọ̀tọ̀ ẹ̀ka nà ayákúkú ọ̀là ọ̀nà ìkẹ̀rẹ̀ kọ̀tọ̀ ẹ̀ka nà ayákúkú ọ̀là tako tatara rẹ̀ ìkẹ̀rẹ̀ kọ̀tọ̀ ọmọ ọyọ́kọ̀ do

innahu ama kafir kida yerawna hu ba'ida ma ida ku kwa no jona ba yau ki ma me bi ni je ki kama ma wa inna yawma inda rabbika wa inna yawma inda rabbika ta'rifatu mimma ta'udun ọjọ́ ketete ọjọ́ ìdúró ẹ̀bà ìdá ọjọ́ òdùbùkà ọjọ́ ká ọjọ́ ìdá bí one thousand yìí ìdálẹ̀ òdí ní gbogbo ka àkún ọ̀gá ala mgbe ẹ̀ na lè yú wọ gbogbo atẹ́gìrì gbogbo ka àkún fẹ́wà bọ́yọ̀ sọ̀rọ̀ àníbi àádàm àgbàdo àníbi àádàm kà àníbi nìyó àníbi sọ̀rọ̀ àti àbẹ́ni one thousand one thousand ebi four thousand. àkúgbàkàní Muhammad kóòdì ni a wá tẹ́gì ní ìyàtọ̀ ọdọ́ 1,400 ṣẹlẹ̀ àgbàdá àgbàdá níbi lúhu pàá níbi àgbàdá níbi adam gbogbo tó ń níbi then àgbàdá níbi Ibrahima gbogbo àgbà ní Muhammad sí àkọ́ sọlá sáà ìwó ni àgbógbá tẹ́gì ni ti 1,400 ọ̀dẹ́dẹ́ wí ìmìdí 7,400 ìjọ 10,000 yìí tẹ́gì ni period back àtúrí dáàbì zúgbọ ọjọ́ pẹ́gbàkà débi àádà ìkú òdìníà àdébìnúhù ibrahima hudu lóòtù gbogbo tó jáde gbogbo tó yégi ni ikú gbọjọ ìjọ ọjọ́ mẹ́wàá ọjọ́ iyọ ọjọ́ mẹ́wàá ti ẹlẹtù ẹ tá tù tẹrí ẹ kẹta ti ẹnìkà kó di ní ayé òun ẹ olùkèwé ayé òun gidi ọjọ́ gbàgẹ ìzọba ìjọba ìjẹun ẹni éèlà ẹ wọn gidi ẹ lélẹ àbá kọ kú bàkà níbi ẹgbà ìjọ ìjọ tájì ẹnu lé òun ara ilẹ̀ ẹnu òun arúlé kóhun dọ̀la ayẹ kúgbé ẹ̀gẹ̀sọ ní ẹ̀gbọ́ àgò bàjá rẹ ẹ̀gbọ́ àgò kúlédùkè làbọ̀ ara kóòdù dì í ẹmẹ́rẹ́ méjì sí ìbọ̀yọ̀ mi àgbàdo ọ̀nà méjì ẹ̀ṣọ́ ní ìlànà àmọ́ ṣọ́ ní ya si la kete ina mɛla kɔ yɔtsɔna iva e mu efu efu e, oko kiyɔ aka mɛla kɔ na dzi ha dzi ndɛnɛ yi ka dzi ŋu ma lɛ ma yi wlɔ wɔ wuye la akɔmɔ de tɔ wɔ de wa yɔ e mi ayɔ alo ti ɛmɔ na ko ɛwi ila ikú èmi ti lù làárọ̀. ìdálẹ́ fi ojú ọgẹ́rẹ́gẹ́dẹ́ yege dàgbà dáàmú ọ̀nà ọ̀sọ́jẹ tọ̀ ẹ̀rẹ́gẹ́sọ ọ̀nà rẹ̀ abẹ́rùn adẹ́ abójójì àgbàdẹ́ àkóhùn adẹ́. ìdálẹ́ ọjọ́ ìfẹ́ lẹ́ni àmà ìdíje yìí. oyogicho na ba iche iga gini ijijiro kolomeni ayil muminun amumini kuma na tida kamaki ojo oushona kwano yona adomo madima ni biliumi la afi machema kakiche kijijiro ijiro ikomawa tani ẹwù ìkúgbọ ọjọba ẹgìdẹ gbẹdẹgẹyẹ ìyá àtẹkìdúnà pọnàwù ọrìbà amúmìnì tiẹ dì máa nìkan ní ìjẹmẹrọ وإن كان له عبد أمد لا يعلمه إلا الله عز وجل ìrèjọ àtẹnìkù tọmọ ìpele nínú ìrẹlùkì mà ìbàdí ayé ti pírọ àti àlìkàdé màkì ìfòkìṣe ẹdúnrìnlẹ ìlọwà sídìí ọjọ àgbà òjẹlẹ àmà ẹnfìjẹ máa ṣe kàkí ní lèkúlì máa hùwà ká lèkúlì ẹ kúlù máa hùwà ká àti. قريب أكوارا صلى كل ما هو آتي قريب ẹlú mẹ́ ní ìhọjọ́ nẹ yàá nyá wa ẹnì tẹ̀mẹ́rọ̀ ẹlẹ́ máa lè wù rẹ ramadan kàjá kàlẹ́ ẹlẹ́ máa lè wù mẹ́ ọkọjà di dọ̀dọ̀ nẹ láti èdè òun náà nyá wa òun láàjẹ òun yọ ní olùméjì lẹ́yìn kúlùmáwò àádìí ọ̀rẹ́bù náà. يوم تكون السماء كالمهل وتكون الجبال كالإهل ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يقتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تهوي جميعا ثم ينجي lájà ti bá kànyà ìdọ́jọ́ lẹ́dẹ̀ kàkà àzába yáwé kẹrẹ bá káfìrí ọjọ́ lẹ ọjọ́ àjọjọ́ yóò máa sẹ̀má ọjọ́ kò já lè tẹ́kẹ̀lé yàmúdà kẹlmúhùrẹ̀túhù dábẹ́ kó ẹ̀dẹ́ ó yá lẹ́bà ìmúyọ́ dáma ọba náà àti òdi àwọn bá káì ìmájọ ọjọ́ kété kìtsọ́ náà ẹnẹ dúró yẹ kéma òká tó yá lè àpapọ̀ náà ọ̀nà ọ̀nà àyájẹ́ yọ òkà mẹ́láìka ọjọ́ kùmà náà gbọ́dọ̀ gbọ́dọ̀ ọjọ́ ajé ògá oúnjẹ alẹ́ ọjọ́ ẹ̀fẹ́rọ oúnjẹ alẹ́ gídẹ́ ọjọ́ oúnjẹ ń pọ́ mọ́ èbí gídẹ́ yà káwà lẹ́ gídí yóò mọ̀ tẹ́ fún ìsẹ̀máàmù kẹlmóhùn oúnjẹ alẹ́ àmúdà lọ́gẹ́nẹ̀ kí ipò dẹ̀ kì á mú yọ ẹ̀ẹ́dẹ̀dẹ̀ oúnjẹ alẹ́ yìí ọjọ́ àwọn pààlọ́ á nẹ̀ òmùlò ọjọ́ àwọn pààlọ́

kẹ wá ní kí ajẹmọ àwùwẹ ẹwọn lè rẹ èèkọ lákàlẹ òun dẹ èèkọ lákàlẹ ilé àná èèkọ lákàlẹ ilé àná àlùfẹ gidi ayẹlẹ ìlú ìlú ìdá alẹ yóò tó kó sẹmá kẹlú òbí lẹ. wọ́tẹ̀kùnù jìbàlù kẹsì. wọ́tẹ̀kùnù jìbàlù àmúgbòjọ ọtọ lẹ ìyá nyàmúdà kẹ̀kẹ́ ìhìnì dábí ọgbẹ́rin padà sí òwú òwú ètùtù àdínìtẹ̀ òwú ètùtù pẹ̀lú owó ìjọba àwọn ayába agbọ́yọ́gà àwọn ìgbẹ́rẹ̀tọ̀ kọ́ọ̀rì ààrẹ ẹ̀gbọ́n ti bá ló kẹ ìhìnì mẹ́fúúṣì àríjáre àbúgbó ọyọ́fà lọ́jọ́nà màá mú dáadáa owó ètùtù kàwá bá bá wọn sọ ustaz abdallah rahimahullah muhammed wasan akùnà akùnfé sọlọtò fàáyà kábùrí à òǹkọ ẹgbàlẹ ìgbà alágbà òmìnira kúlùjì ẹ alukọọri a mẹlukọọri a ọmọ adara kamẹlukọọri a. يوم يكون الناس كالفراش المبثوث

juigi duwa gbalẹ́dẹ̀ ẹ̀wọ̀sẹ̀ kúrò jìbá lùkẹ́ ìhìn ìfẹ̀kùs dáadáa mú wo mú dáadáa bó wé tutù kàwá bá ọjọ́ wo ná mayanet ẹ̀ yú wo dúkì ló yá òbí ní àlẹ́ máa tó kẹ́rẹ́ kó jáde ńdọ́ kẹ́rẹ́ máa kà ó dìdí ó dúdú lẹ́nu dáadáa bí kú ẹ̀sẹ̀ kúrò fẹ̀ máa kẹ́lẹ̀ mú hùlẹ̀ ó dúdú lẹ́bà ìdábẹ́ kú mú yọ́ dáa máa kuna mota wasu yirat aljibal eh wa futihat as-sama wa kanat abwab wasu yirat aljibal wa kanat saraba kuwo joy mu no ma de mu do eh, mu e du do mora ma di ja de ma ta ni de ne jahannama kanat min sawab subhanallah oyo kida fa da ba yo ite nkɔjɔ le lia ɖeka ne ya ama duna gidɛ yi ama kaya gidɛ yi ame biti gidɛ yi ame dema gidɛ yi oyo ni. kɔlɔ ayɔ sɔɔnu na mi mu na mi la yi o ba su na mi. ake yɛ kpa ɔjɔ la dɛ ba aka kanya ɔjɔ la dɛ ba ugbo bi nana ka dɛ ba ɛ ìjẹun akẹ́kọ̀ọ́ ni yóò máa ẹgbẹ́ wòlùmẹ́rù bí nà á ti ẹ̀ má lè ọjọ́ nàbẹ́ ẹ̀ mẹ́wùmá kan. mọ yọsẹ adudu ń wà òbí ní àìdí nàìjíríà pẹlẹ ẹ àfi àwọlé ẹmọ àdọ́gbà ìbírò lọ́rùn ní àdòyì àwọlé òwìjì èkú ọkọ dání ńlá kàmá ní káàsì náà wílé àkíní ó nàyẹ kà ní two hundred iye ń gidi ń gbà. Mú àjẹ́ fi mẹ́mẹ́ àtàǹkù yàádọ́jú tó jẹ́ agbábọ̀ ẹ̀dínkù kò má yóò rẹ̀ yóò máa yẹ fíbrùn mẹ́rù rẹ̀ mẹ́lẹ̀ kí o bá ń tọ́ ẹ̀mọ̀ ẹ̀dẹ́dẹ́ nìyí dédé ọmọ ẹ̀yọ́ gbèjèmí akọ́lá mi. yí àti ọjọ́ ọ̀nà dẹ́ta yí ọjọ́ ọ̀nà ọ̀fẹ́ jẹ́ àkànyà tọ́mọ yóò máa fi lùmọ́rù bí nà fi bì. yóò dá àtọ̀ àkànyọ̀ yọ lọ. ó yẹ ẹ̀fẹ́ yóò lo òtítà láyà lẹ́bà yẹn náà kìí tí kàmú nà ará bọ́lá máa tẹ̀ yìí. Lèkó lọ́wọ́ rẹ̀ lẹ́wọ̀ yọrọ màkì ní ṣáàlù yòókù ní. Lèkó màá kà báyìí kó nà rábà tàn ní rábì yòó ní rábà ọmọ àti rábà ọmọ àti rábà ọyà tẹ̀. Kẹ̀nẹ̀dọ́ àrùlẹ̀ rẹ̀ kéjì lèkó lèmọ̀rẹ́ ìbínú. ẹnẹ dúpẹ́ àwùjọ ọjà àwa ọjọ́ rẹ yóò má ìdí ṣáàtù ìwù ni ẹkù jẹ̀tò ń bá lẹ̀jẹ̀ tọ́gbẹ́ òun àti èèmù tọ́gbà mi kí tèrè kí dá gbogbo òun ní yùn bẹ̀rẹ̀ dúkìdé tẹ̀lùkẹ́ ní láti èèmù àmáyé ẹ̀jí gẹ̀rẹ̀ nàrà ẹ̀ wọ̀lá yẹ alù hàmíìmù hàmíìmà ẹnẹ òmọ́lá ẹnẹ ọ̀làlì yá tẹ̀lẹ̀ ẹnẹ ọ̀làlì mọ̀jọ́ rẹ̀ àyìnlá ẹ̀sà lù kọ̀rìbù kọ̀rìbìnì

ịra were alụ ọwewe ẹni àyè n'eyi ịra ara alụ ọwewu ẹlẹ́jì ọjọ́ ní àfìlá òyòmẹ́ ìdè bá àbú bá. àfìlá ọlọ́run ìdè bá àbú lè bá àbí náà lò ẹnu ma ɛnɛ wòlá ka ma wɛtiri kɛ iwo mi wɛtiri kuli wɛtiri ka toruku udu ka mu ɔbɛ lɛ kɔ ɔyɛ mi anu wɛ odi ɔyɔ dze ka yɔ subhanallah ama tó ọlọ́jọ́ ọjọ́ àkà mẹ́ta kí ní ayọ̀ láti tọ̀kù ọkọ̀ fún wa ṣe orí ọmọ láì. ìyá àyíwá láti tẹ̀kọ́ wákà fún wa mọ̀ ṣe orí ọmọ láàrùn ti fi wá ìdúná wálọ́dì ní ìwọ̀lá àmọ́wòrán. wọ̀lá àmọ́wòrán tó wà dáadọ́n àwọn àbídì ṣe ìbẹ̀rẹ̀. إن وعد الله الحق ولا تغرنكم ولا تغرنكم ولا يغفرني

tí mú màmú ẹ̀jẹ̀ fi dá gbogbo màmú bẹ̀rẹ̀ ṣọ́gà àti ẹ̀lú olùsájúìtì ìjà àtìlẹ̀ ti lẹ ẹ̀yìn atẹ́kọ̀ọ́ gbogbo àtìlẹ̀ bẹ̀rẹ̀ ti òdi ní ẹ̀mí rẹ̀. àmọ́ àjọ mẹ̀lẹ́ ọjọ́ náà làyẹ̀jì sí wàhálì lò àwọ̀lẹ́ni àtàdùn àtẹ̀kùdù yẹn kí máa

Sudale me mapaka kukwa uliona na kali. Inna wa'adaka ahilaka. Kwa kusiku. Idoma adilime nyanyawa. Inyume anyatu. Sudale udide mikuma ijo ikichu nyomwe gwele. Walaya kurana kumalaya dunia. Asa fún jọ bẹ́ẹ̀ wọ̀lá ẹ̀ta àlọ́ hamimu hamimu yorùbá sọ̀rọ̀ báyọ̀ lamadá lè yúwe àmà ẹnìkì tẹ́ náà wá sí ẹnẹ mújìrì ní àdá àtàlù ọjọ́ kúrò nílẹ̀ ẹ̀mí bá. ìwọ olùmọ̀jìrì mú lọ́wọ́ kúta bí ìnàdá bí yóò máa ń dín bíbẹ́ ní. wọ́n àkọ́fẹ́ sálẹ̀ pàákàyà lẹ́ ìnáhà kàdé ọjọ́ lẹ̀ ìwọ olùmọ̀jìrì mú ẹnìkì mújìrì ní ẹnà àwájú. wíìtì ewu kẹ́kẹ́dọ̀ ń tẹ́lẹ̀ kì ń gé yúkì tí ọjọ́ rẹ̀. lọ́wọ́ kútẹ̀lì ní mọ́lá ń bàtà nẹ̀. mìnàdá ti yẹ́rù mẹ́rin ní ìmọ̀ ajẹ́jẹ́ gbóǹkì rẹ̀ iye kí ọlá ń kí ọlá ń là kí ọlá ń ọlá ń kí ìfìdá ọlá ń ọjọ́ kọ ọjọ́ náà mí àzábì pé àzábà ọjọ́ ilẹ̀ ọyọ kakọ ọyọ ẹwọn wọn amúdé àdába kóńdúró dé àdába ìmájẹ tìbá ìmájẹ ọyọ rẹ àmọ́ ọyọ rẹ fẹ rẹ ní ilẹ ìṣèlú òbí ilẹ. wọ̀sọ̀ọ̀nìbẹ́tìhì wọ̀sọ̀fí. wọ̀sọ̀ọ̀nìbẹ́tìhì ìyá wọn tẹ̀lé èmi ní àwọn ìjẹbìjẹ ṣe kọ́ yá tìlẹ̀ wà á ní ìbákọ́ máa ń tilẹ̀ ìlú bọ́lá wọn sáré pé àtà abọ́jọ́ rẹ̀ ìmá ti pọ́ ìfẹ̀dọ̀ tẹ́ olùkìlẹ̀ àpàdé wà wí ní ẹ̀mí yá ya tó mọ̀ òbí lẹ̀ òbí lẹ̀. wọ́n fọ sílẹ̀ sí ilẹ̀ sí ìdúnmí. wọ́n fọ sílẹ̀ sí òbí lẹ̀ kàmbó kàmbó lọ bàkà ń bo màjàmú olùkún ẹ̀ náà mọ́la àlẹ́ dìtù wíhì èkó ń pa àmàjọ ẹ̀gbàdún ya ya ya tena to kugbe ma ma tena kugbe mu o pa ma je mu da ma ibe le ti be mu ti o ni le ni ma le ojo na ba ya tena ti ma ma ku ku yo la je un na ja ne ma ko ki mo ji le gba ki mo yo wa fasilatihi le ti to ri Wọ́n bá ó fi láró dìjà ní àrùn kúrùn-ún jí. Ewu délé wọn ti àmì ìlú ọjọ́ rẹ̀. gàtí ní eré ìlú kọ́kọ́ lẹ ọdún ìbò nílé àti kótó mọ̀ ọ́ gbogbo táàmù nẹ̀ gbàmù làwọn ẹ̀dì kọ̀ọ̀kan ló ti yòó nílé à kí n lùbọ̀ la mọ̀ èwù ná ọjọ́ rẹ̀ tí mú yọ èwù ná àmọ́ ọjọ́ rẹ̀ fẹ́ lẹ́nu fẹ́lẹ̀ hà ìjẹ́ eke abu ne kɔɔla o yɔlɛ ɔma akɔya akɛdɛ dunu kuma bɔnɛ la yamɛlu minnu aw la yamɛlu minnu seun ɔlɔ kana ta fún ka ɛnɛ do akɔ ne ɛnɛ yi wɔla le wɛ ne lɛ edugbɔ yi wọ́n bá lọ fi fasi suri fẹ́lá. بينهم يومئذ ولا يتساءلون إذا صدق بسوري يقع وميق إيوان يقع نجونا كانوا قع نجونا إلي أمر كانوا نعيش قاتل wálọ́tí gbogbo ìjìmá gbélégbèlè alótúgbò màdìkú àtìdágbò kẹrẹ yíyọ ẹnà ọ̀láṣì ẹ ọmọ ayé ewu ọ̀lọ́ ìdàgbàdé ẹ̀dù ọjọ́ rẹ̀. ọ̀rọ̀ ìtọ́sẹ̀ ẹ̀lú ìgbélẹ̀ ọ̀lá ìtẹ̀sẹ̀ àlú ẹnẹ̀dú àtẹ̀tẹ̀lẹ̀ ẹnẹ̀kejì ẹnẹ̀dú yàtẹ̀lẹ̀ ẹnẹ̀kejì àgbẹ̀ náà ọjọ́ ìdàgbẹ́ lébi kọ́ra mọ́ ọkọ̀ ọmọ kìnẹ́bà kọ́yá kìnẹ́bà káwọn ọmọ ayọ̀gbà káfọ́ lọ́gbà káàbò ya nípa góòlù ìdè ibi òwú di àyà sọ́lọ́ ọjọ́ rẹ̀. kẹlà. kẹlà ìnà àlọ́sí. kẹlà ọjọ́ rẹ̀ fẹ́ ọdún kéèké tó wá ọjọ́ rẹ̀. náà lẹ́sọ̀ọ́ lẹ́sọ̀ọ́ una kìtẹ una ẹgbẹtì eke azaba kọ ọbẹ jáde ojú ọbẹ jẹ eke ajáde jó rẹ ìmáà ń gbolu kí àbùtọ wa. ẹ̀ka alákùnrin ṣọ̀wé ẹ̀mà kún náà ó nílẹ̀ ẹ̀mí. ìjà kìíní ìmáàkì máa kò yọ kẹ́wọ́n atéhùn kí gbẹ́lu ọ́ àmúlẹ̀kìlẹ̀ téhùn ọ́ adátẹ́. àmọ́ ọdún ọjọ́ náà. ŋa agwọ ọnụ eje ha ewi azaba n'ụmụ na-ewu naị ụna ke na amị tuuzu ewu arụrụ na azaba ŋa agba ba ya ŋa tụ ha kọ n'alẹ lẹ amị jen bụ amị amị agba ịkọ yọ kojú na ko ìwà adịdị ẹni jakabi abalị ụna je ahụ ma je na alụ ya kpọla eji m okwu ịkpa ya kpọwu eji agwọ ọkọ nwere ama kafiri ya agwọ ọkọ agune jahannama dɛ ne ina alɛ zɔ una lɛ zɔ o ma ka yi ɔjɔ atutu yi ona dirɛ yi bɛɛ gbèsè ati ya gị anabi tutu yi ona na jahannama ka imusito di nia ìjẹgẹ méjì nana ló àwọn dúkìá káde eludugide opposite direction gbogbo atụrụ a na-enwe ọrịa inna ha lesa eludugide ọrụ na alịgagida nza atụlishewe nza atụlishewa una dị ama nwa oru ne na yẹgìlẹ akẹrẹ bàtà mi ẹnjẹ akẹ ẹnjẹ ajẹ yóò lu kí a mọ ojú yà á nà ẹnudugbe ẹnu la ẹ abalẹ nígbà yẹn ní kí a mọ ojú gèdè. ẹlúgbẹ́ ní ọ̀rẹ́ la kì máa yú bí ajíkù òun ní la nà bọ́lú rẹ̀ bẹ́ẹ̀ jẹ́kì náà kẹrẹ̀ fún ẹnẹ̀kì láàmú ló sẹ́bà ìmá wọn nà wá dàgbà rẹ̀ subhanallah wọlé abudulá kájàká ni máa wọn nà ilé kú kúnà ti máa wọn nà máa wọn nà ọlọ́jà máa òmùrẹ́ wọn yẹni ẹjẹ ibolu kumala baya ebi kìsì ọjọ́ tẹ kuma ti mu àpáyà ní kìsì ọjọ́ yìí mà á yá dá bá tún náà ọjọ́ náà. كلما نتجت جنوبهم بدلناهم جنودا غيرها ليذوقوا العذاب. كان بوتي الله بلوكا يتوقع يوم إذا كذبوا بآياته سوف نصليه نارا ayadigbo lɛ fiyewu na ɔjɔ e na ìwà fúnpa lɛ ɛsɛ wọn kú lɛ wọn atɔ sè jɛ dùlùdù k'amɔ la ma dzo kìmú ta júnior kìmú de lulu kìmú àmọ́ má mú na mɔ la gɛ. sɛdɛlɛwò dùlù dànù gbèrò rẹ. sɛdɛlɛwò dùlù dɛ sɛdɛ má mɔ la o fúnɛ kó ma ké rà èyí dzodzoji wéé ìdzo ayɛlɛ ukpa ŋu sickness ŋu ɛgbɛ ti ŋu ɛdzukpa ŋu yàwó tẹ ɛdzukpa da alẹ li liyezukul azab kiun agbiwu azab alu ini scientist ka western scientist ka di ya di ɛgi wɔlɔ ɛɛ eva alukurani investigation wa ti tɛ alukurani wa ya ya ko ya ka ni ɛlu eh, maa pewu na ɔjɔ na idze ka ŋɔ ŋdzo ti mu ta kiri yɔ ti ma na ŋɔ la gɛ ma ma ŋɔ ŋlɛ kpolu tolu ti bɔ la o ma kiun agbiwu azaba. ẹwà ká e e ma bó kọlà èkì nẹ̀tẹ̀ kó di dúpọ̀ bò ẹ̀wù sì rìzì yẹ kó nẹ̀ dájú kàǹgò ń bẹ̀ máa máa wò bí wà dábà investigation crave investigation research ti ìwọ màá discover gàgbé àmọ́ ọ̀nẹ̀ àmọ́ ọ̀nẹ̀.

ẹ mẹta adẹbẹrẹ ẹnẹ kì mú bìdàgbà kì kọ lébọjọ kì kọ dó ejú kò ojú kọlọ èkì àgbòjì lọjọ rẹ tẹbẹ unara ilé ya àbíná àhà una dábò pàtùpẹ una àlèzínà àhọlẹkọmùlá ọdá ìgbẹkọjọ ọmọ àjọdà kùmà alábọyọtẹ kì àmúdú una tùpẹ mà una dáma kọ lẹwìn mẹni àti pọ́ìntì ya ìyá píkì àmúlẹ̀. kọ́gẹ́rẹ́ gbàgà ní màmí igogogo ya méjì òkúta gẹ́gẹ́ ní gogogo ya méjì òkúta bàbọ́kà mẹ́mkó ya méjì òkúta wá jí ẹ̀ kí jẹ ẹ̀mà tí ó kó òun kìtù wá nẹ̀ ọ́kà àbí yáàdì òkúta gbégbé rẹ̀ agunájá ni màdẹ́ yẹ má bókù mà kẹka mà tsọ mẹmẹlẹ kẹka yọ ìbéèkù mà lábọ yọ tẹ́ dáadé mà kọjọ́ mọ́dá fi já àmẹ́ tí ìbéèkù mà ló tẹ́wọ́ ẹ̀ má bí gbà ìgbégun alábọjọ tẹlẹ òun yà á pìk máì ìgbégun àjùbọ mẹmẹlẹ kí á kàdúmá tẹdẹ ú mẹnà àdẹbẹrà wọtẹwàlà wẹjọ nẹwì mákẹ kàkẹkẹ àlẹbọjọ ràrọjọ jálẹjì sọwọ dizẹka tẹyọ tùwẹnù máa jẹ gbégbé rẹ bàkẹ́ kò kọ́ ẹ̀jẹ̀ gbàjì ọjọ́ lẹ ẹ̀dẹ́ ìgbókùn adọ́má abókùn àkùbì rọjọ́ màkọ́lé

ee ifụọ na dọ̀dà ịkọjọ dọda kpe nkọjọ ịmaji tagije ka gbọị ikọ múlùparu ọlọmọẹni ẹẹ di ní ẹmí ọkọ àkùdókìá ẹwùmúnómìnẹ òun ìwà ayàdàmáì àmà àti ọkọ ọdún pa náà. nikidai mahayali kadi ilka hoshi wa salamu alaikum wa na tuka su uji bukoje na fẹ́ olókè akọ̀rọ̀ àkókò máa lábọ́jọ́ tẹ́ máa kò pọ̀ ọjọ́ máa kù láti ní ọjọ́ máa ń farada ọjọ́ ìyàmáyá bèrò náà lẹ́zọ́ ọjọ́ náà ọjọ́ kí wakiwa na fremu ndani wa jamaa wa awa amadei maana na kuda majo oko kuduki akwa eduke mai ama maadu maja abe ne sita kwa madojo ama mate nda kwa madojo kwa dizeka kwa uni ide ya mjojo aya da zaba oyo kwa dojo na Sáàkì ẹni ipa ayé kì lọ lóyìn ẹni ìnà lè sá. Ìnà lè sá fún ìtọ̀rọ̀ lúwà. Wọ́n ti fi àmìlẹ̀ ìdá. Àwọn sàmú ṣàrùkù jẹ́ sí àá. Àmà. Ọ̀gbìnà mọ́sẹ̀ wọn fà ìrọ̀lẹ́ ní àá. Ìdí. Ìlà ìmọ̀sán ní. Àwọn. Lẹ́bí náà ó máa rà sọ́lá

ma kóòlẹ̀ bá olígà àdó ẹ̀lì máa tọ́ náà bá ìjẹ̀jẹ̀rẹ̀ kì máa nù ìjẹ̀dọ̀ tábàlì. Ìpàdú ìdàmẹ́sẹ̀ Ìpàdú mẹ́ni ẹwọ̀n ẹ̀bí ẹnẹ ìkẹrẹ̀bọ́, mẹ́ni àkàyà kẹrẹ̀bọ́, àjẹ́má kẹrẹ̀bọ́, ẹ̀gbí ti kẹrẹ bọ́ ṣẹ̀tú à yàá yàá yàá yàá ti ọgbẹ́ padà ní ọ̀nà adé yìí yàá ráìlú yàá tókù sábàlì alẹ́ àdá complain iná fún ẹ̀bàrú kẹ̀dẹ̀rẹ̀ kẹrẹ bọ́ ọmọ ẹ̀sẹ̀ ìdíkẹ́dẹ̀rẹ̀ kẹrẹ bọ́ ẹ̀ ìdàpá àbọ̀ ọ̀dọ́ fẹ́ sáà

ìdàbẹ́sọ̀ ìṣọ́gun jẹ̀zú à àmà ìdàbẹ́sọ̀ ìṣọ́gun ìgbàdú kẹ̀yìn ọ̀kẹ́rẹ̀ bọ́kọ̀jú ọ̀rẹ̀ ìrìnṣẹ́ mẹ́nu à ẹ̀yọ̀lẹ́ pẹ̀jẹ́ àrùjẹ́ àrùsùkú àmàdọ́yọ́ dákẹ́ àpà lóṣù ọdún yá àrùjẹ́ àrùsùkú àmàdọ́yọ́ ẹ̀nà àbúrẹ̀ bí àdùjú gbogbo olérùn

amisada keje zɛke dukpewu gbegbe lɛ ɛnyɔdewu abɛnigi n'akɛrɛ bɔ abɛnigi tanyadza abi tanyadza ŋkɔ ɔdɔ ya yi kì á dzi le ikele onidze ɛnɛ duma bàtà inda o se oluka n'ame mɛdzi bá wɔ ɛnɛ duma mi kɛ pé kɛtɛ ti adam do wi. akanya kwaya njidehun amagot tidale alu nede ìdá mẹsàmù ẹlẹkàlù ẹgbàdú kìẹyàn nígbà ọjọ kíkẹrẹ bọ bẹẹ kọlà bí ha dájúmọdẹrẹ kì á pàlí alàgbèrè ìwé lòmúlẹ ọmọdé akọláhì tààlà fi ha dájú hákì ọjọ kìdéyìí ẹyọ Allahu Akbar. Sọ àdékùnlá àdùsọ́lá ìṣe àjẹgbẹ̀ àdìsúgbò yàrá gíní ẹ̀bí ẹ̀rẹ̀ ìṣe kó lẹ̀kọ́ yọ kí ẹ̀yọ̀ tí ó dáì kó wà á pa àlíyàn ẹ̀yọ̀ lẹ̀. Ó kọ́ lẹ́kọ̀ọ́ yọ ẹ̀ máa rùpẹ̀ dáì pọ̀ lóṣùkọ́lọ́ rẹ̀. Ẹ̀ẹ́ gbọ́gà kí ẹ̀ bá lókè ẹ̀dùn ìlú kẹ̀lóṣùkọ́lọ́ yọ ìjẹ́ ẹ̀yọ̀ lẹ̀ yàrá yọba àmọ́ àmọ̀lẹ́bí kẹ̀rọ lẹ̀ tùlẹ̀ lẹ́yìn.

àwọn ẹ̀rẹ́ dáálẹ̀ àkójílé ojílé mátọ̀ ọ̀pọ̀ ẹgbẹ́ kọjọ́ ìjàrùkù máa ìgbókùn àti anára bá àbókù máa they are very greedy má jàgbọ́ ọkọ̀ jàdùkù ni rẹ́dà mẹ́sàn ọmú fáìlì mẹ́nu à ọjọ́ ẹni fẹ́ lẹ́ni ẹ̀rù láti mọ̀ sọ ní gbókùn àmà náà ní jẹ́ ìjàgbé kùmà ní ìmáàní bá màá tó pé irọ́ yọ ma rọra rọ yọ màá dáàbòbò yọ màá sọ̀rọ̀ ní òṣòro kọ́lọ́pàá lọ́wọ́ ìbáda ìbáda lèbi ilẹ̀ gbàdúkà bí ọjọ́ àti ọ̀bà àgẹ́gbàdúkà bí ọjọ́ àti ìjú tọ́wọ̀ àti ìtẹ̀tẹ̀ mẹ́rọ́yọ́ ọ̀wọ̀dé ti ìyá ti ẹ̀dínkọ̀ ojú ẹ̀rẹ̀ fẹ́ lẹ́ni wà á kí ni sọ̀láta ìnà sọ̀láta tẹ̀. wà á kí ni sọ̀láta ìnà sọ̀láta tẹ̀ lọ́mọ ìbára ṣe ìwọ̀n ọjọ́ ẹ̀rẹ̀ fẹ́ lẹ́ni wà á kí ni sọ̀láta mẹ́dọ̀ wà á dẹ̀ fẹ̀yìn ìnà sọ̀láta ọwọ́ mẹ́yìlẹ̀ yà á yà kúta والمنكر فيحكمان وينكر يوم تنرى لبيره ولذكر الله أكبر وهو أشعري أوجو إيلي والله يعلم ما تصنعون ويو تنو ما يولوك ما يولي عاجل لذلك أنا دوك عادي يتوى عاجي وهو أموال ليولي شيء إنا لكم نيجي شيء يوم كتتان لياجي أما يبارو جاني توي أقول لك يا شو يا شو أما فاهم أنا عادي واجي akoyogaba eiga tipa ridale completely idale ibe mama nani eh iye baru ke yo kere fun e baru ke bere kere wa ma ko ma ko ma kajo ma ma deji ma choko e baru ke yo akere ma ma pari ro mama nale ale ile e ko ma so ojo ju ma re ọlọ́wà pọ̀ ọyọ́gẹ́ wáyọ̀ tánà ìpín àpáàlì èyí tí ó lè yóò lù ìdẹ́kọ̀ọ́ rẹ̀ ọyọ́gẹ́ wáyọ̀ tánà náà. الذين هم على صلاتهم دائمون الذين أما جاب جوجا على صلاتهم ọ̀wé bàbá da ìmúna yáni kílà yorùbá ti dúnà alá àwòkátìrà ẹ máa ti di ọ̀ máa yí kòkòrò ó máa di máa dìde wọ̀ wá jìbáàtì wa máa dìde àwọn òtútù gidé wọ̀ Mas'ud ibnu Mas'ud ṣe ká aláàbdáì Mas'ud báyìí máa mú Mas'ud báyìí máa mú Ibrahim ọ̀nàfàyè ẹni àlẹ́nú asọ́láṣí ìdá ẹ̀fún díá ní ìyókò àfìsúnà máa dìde ọ̀wọ̀ ma wọ ilà kọlùmẹ́rà àlùmọ́ràdù bíi dẹ̀wọ́ àkùnà ẹ̀ máa mí báyìí dẹ̀wọ́ àmì àmà. Uh, our wayward boy jakini you amaroge uh, ejo awu asukun wal khushu ejo kone ki da ko ye iwo ki ani khushu ejo tede ojo ki tete ma ka mo ọmụaka ma salati da eh ma lo la salati da ayun daba aka ibi suratu al-mu'minun yani qad aflaha خرجت مؤمنون الذين هم في صلاتهم خاشعون Ọba kọ́lọ́kọ̀ náà lóko ilé yìí, àwọn kọ́lọ́kọ̀ náà yìí tá a jẹ ìmáàmù pẹ̀lú òní. Àrísọ̀rọ̀ àrùsọ̀lọ̀ ilẹ̀ dúkìá sọ̀rọ̀ ìmáàtẹ̀gbá máàtẹ̀gbẹ́ kí lòrò sí òun ọ̀rọ̀ òbí orí jẹ̀dá sí jẹ́gìdì òrùkù. ya kwa adawu kwa adawu jali obi ije ije date ije gidu sujeda ojú ọgbọ ojú npa mọ npa mi mọ ojú sùdí òtí iji kánì jẹngẹ adójú kánì ìdí tẹsí ìwọn ẹgbẹtọ ẹrúkọ ọmọdé nínú ege ó náà yẹ kó aṣọ ìmánu pẹ̀lú ìrọ̀rùn rẹ ìdálẹ ìgbé fún akójú lọ́jọ́ ibi يعني ما صلى أنا دوكي وهو شيء مبيلك أشعر يعني سمعنا ẹgbẹ̀yìn ìwọ̀wọ̀ tí kí ìwọ̀wọ̀ iná wọlé èyí àdùnkà òjòwò lè tìmọ̀ àlètìmọ̀ àndá àwòkùnmọ̀ àníra fi sọ̀lá ẹrú tí wọ́n á lè tìmọ̀ àndá ìfọ̀wọ̀ ìrùkú ìsùjẹ́dà tó ìdí àmì ẹ̀dínlọ́gbọ́n alásọ̀lá ti ń dààmú. Kùbíyẹ́lẹ̀ kọ̀rọ̀ múlẹ̀ ni ìbò kùmáka yìí, àlèzínà ìdá àmìlú ẹ̀wà dúkù máa tún kọ́lọ́ dàwọ́ mú àlẹ́ yìí, kú kọ́lọ́ lẹ́bàá máa wá jù. ịbụkwa kùmáka yìí máa maacha kikwekwachijali kemajaa fi sahihi nawaliboi sahihi kuko hadithi aisha radiallahu anha ina nabi sallallahu alaihi wasallam kani ahaqqul a'mali ila allah adwamu kolo ko jangi yutuli ika bojo e wati niti wa in qalla ti qala gina e kwanu do ọ̀nà nágbà rábìlì ìjẹkúdà ọ̀tọ́nà nágbà rábìlì ìjẹkúdà ọ̀wọ̀ ìjà kíní ní kódìnà ọlọ́kọ̀ọ́jà nìyí rẹ̀ ọgbọ bẹ̀ ọ̀wọ̀ ọ̀dàgbò ọjọ́

ومعلومة كده الإسلام على صلاة تعالى نعم بني في تفسيره من بني ذكر أن دانيال عليه السلام حديث جوا حديث قرقاني دانيال àdébí ọjọ́ yìí daniel ìdágbónú wa àmà ibi ọba amínàsára wọ́n tuntun ni àmọ́ adébí ọ̀yọ́ yìí adébí ká ìṣèkì lè kú àpò ètò ìwò mà kó fún odò mà mú tó yáde mà kọ́ ojú tẹ̀gbà tó ń kó omi má lọ ibi o òkun lẹ́mọ̀ ayá ló tó gbà òun màá tẹ̀lé àtẹ̀kùkù ọyọ́ ọgbà òkun rẹ tako ọmọlẹ anisọlá sàdé kọlà wà ní sàhábì olùrà níbi bí aburú ti gbogbo fún un dẹ́yìn ẹgbà ọmọ rẹ nígbà pàtó àbùkù àlébà òun òun jẹ ọmọ adókun òun ìdújì pàmùjì ìnèwé ìgbógun àdéhùn rẹ máa ń mú ojúlójú rẹ.

máa òsìta àléhùn rẹ̀ àkọyọ́pọ̀ ọmọ àfàdín àrùsẹ̀lá àléhùn rẹ̀ hàlàkì lẹ̀ yẹn ní àdábarẹ́ màkẹ́rùn-ún. àwọn bẹ̀mùd ìmájọ ọwọ́ gẹ́lẹ́ lẹ̀ ìwọ ti bẹ̀mùd ti ìwọ yà ní ìtọ́lẹ̀ máa àkọjọ́ tó mọ̀ fẹ́ ìhà kúkà màdórúmá ìmúdádába ọmá kò máa kójú kó di ní alẹ́ ní màkẹ́rùn-ún wa fọ̀ ìdálẹ mẹwọlá ló mẹjú tó wẹjẹ wà ìnà ha ọlùkùnkùn mìnínà asẹlẹ ilẹ̀ báyìí débi ìmúmìnì ìyọ́ mẹ̀mẹ̀rẹ̀ yẹ ká dé ìgbókun àní àdẹ̀wà alàsọ̀láàtì bílẹ̀ ọ̀lẹ́bìnà. wọ́n máa ń lè sí àmúhàlì ìmáà.

ẹsẹ̀ dúkìá lè fi tọ́ wá sí yàrá sí zẹ̀ká rẹ̀ ẹ dúkìá lè tọ́ wá sí báyìí kà nọ fọ́ fún yàrá zẹ̀ká yàrá sẹ̀dá ẹ ọ̀lẹ́dí rẹ̀ fi àwọn àlọ́ àmọ́ṣẹ́ ṣọ́jà tí wọ́n pé màálù dúkìá màálù ti máa gbà náà màálù ẹni àmàdù dùrù amájẹ̀mà ẹrúkọjọ́ òjè wá wàá tún àkóhù yóò máa ọ̀gbọ́n ìròyìn bí ìjà àpà máa yá já àpapọ̀ òkú ìlàgbọ́ ẹrún máa yá kókò ọlọ́mọ ajá rẹ̀ máa yí ìfẹ́dá ká wà níjẹ̀ wà máa kó lọ ọmọ yá àti ọjọ́ ti má ẹrúkọjọ́ ilé máa dúpẹ́ mùsùlùmí làmájà ní rẹ̀. àbẹ́ẹ̀fì wee ma atọ ọma dị mma anyị ma chebukwa dị ireji kọntraktị ụmụ irin ma ẹni hundred thousand ma na-arọ kọlọ ten thousand èyí táìsì ẹni ma atọ kọlọ ntị ẹni adịchekwuke ẹni e ma adịchekwuke iche ahịa òwú zẹ̀ka ka ni ayálàjẹ olúdúkẹ̀ ní ẹ̀dẹ́ ẹ̀sẹ̀sẹ̀ nínú àlọ́ olú ayé àyíká máa lọ ẹ̀ ìyá bìyẹ̀ orí ni twenty five percent ẹni thousand five thousand but ìyá mi sì ní ti two point five thousand two thousand five hundred

ene ke ate ne nyi hajo ene ene akola hajo do ene ke ate e ki le ki ni gate ma odun ko en ti budget e ke nyi hajo ene en ti budget e le ma ko ta ne ọgbọ ndị bo ma indicate le ni ko haji le a iwu jeun ke abu yijo ma ndị budget uju ibo ma o ya ko maru bi alo ti haji je ma le haji ma ko lo haji ma ma ma ke ene ene odun e me tere ki ya to pe kamela maula kwako iwọ mẹwura ima ko medina ma àwọn akoko medina kì má dé ima kà ń tẹ àwọn o nẹgbẹ unyi ma ma ko ewu ha ẹun dọ ẹyọ ma ko yọ ma mo mẹ ko ọdọ ẹun dùn wọn ti dagba dàdí àti ewu ma aya ọdọọdọ àti àti abúlé àti Allah ìbéèjì rẹ̀ ìjà àkọ́kọ́ màtá ló dábàlẹ̀ mára tọkọ̀ mù àmọ́ àmà òpé ọjọ́ máì ọjọ́ ẹ̀rẹ̀ fẹ́ ló ìwúgbé mà ọjọ́ ẹ̀rẹ̀ fẹ́ ló tí wọ́n kọ́ yọ mẹ̀mẹ̀lẹ̀ ló wà ìdálẹ̀ ìgbàdúkẹ̀ ọ̀rẹ́ ẹ̀rọ àbùpẹ́ ẹ̀kọ́ ọjọ́ tẹ̀lé ene ihe ka ya wa ha bibi udumi ola dola na gele ayi bibi ekim do na ile ine nkojo ti e keke ama o ne mi ola na e, e ma te excuse edu mama e ine ne ke ma wallahi se jo ko ja ba mo na ba du ile ko ka ni ma je lo yo ba ma de aka níbi e e ya ka ẹ̀kú láàmì ẹ̀kẹ́ akọ́lọ́ ìwọ́ kàní ẹ̀rẹ́ dúkì ilẹ̀ ọkọ́ mẹ́ ìgbì tìgì máa yẹ ra ẹ̀bì tó ẹni kì máa yẹ dìbìdìbì náà dùgbà tó kọjọ àníbí ẹ̀nà ọjọ́ ẹbí ẹ̀nà olùgbà àdùn dáàjẹ́ wọ̀láhì èkù kẹ́ẹ̀ṣẹ́ àmúrẹ̀bá ìjẹ ọkọ̀ ẹ̀kọ́ àtẹ́gbẹ̀rẹ̀ àmára gírídìnẹ̀sì àpẹ̀ gírídìnẹ̀sì àníbí yẹn àpẹ̀ ọ̀mẹ̀mẹ̀lẹ̀ ìlú omi àpẹ̀màkọ́ àti ìlẹ̀kú ọ̀gá ní ẹ̀mẹ̀ òun àníbí ló ti yẹ òun kú pípa ọmọ ẹ̀mẹ̀lẹ̀ tàdébí wù nyí mú ìkóòdù ọ̀ọ́dà ọ̀ọ́dà kó olúga bí ń fi a sì tọ́ka ní àgó gbókòrò bí àbà níwọ̀n ẹ̀hún yí wẹ̀rẹ́ kàkẹ́ ń fi yín jẹun yọ jẹ́ka mẹ́rin lẹ́gbọ́ ẹ̀kẹ́ yí ìdá lọ lérè ẹ̀mí wẹ̀ kí ewe ka nyiri agụ kpogaghị ihe anabi kwo ndị anyị na-eyi n'abalị anabi ndị anyị na-eji ewu ya onye imuka alamakụ inonu kuka ka na-ene gị merụ anyị ihe onye mmasị na abili ewe ka anyị iji na ẹ̀hún lẹ́yìn agbọ̀ yàá kó nyárì yàá kó ayẹlẹ. Ilé ìdí fóònù ayé ìwò la, fóònù ẹ̀yìn, fóònù pété átìní fún ayé nílẹ̀. Ẹ ẹ̀yìn abẹ̀rẹ̀ bọ̀ ẹni bí fóònù yìí tò yẹlẹ. Ibi fíìmù pépé òun lọ. To the point that igbó igbó tá a lè yí fún wọn ní gbòòrò ẹyẹ bá ìbò kùmà dálẹ akọ yóò tàjọ náírà ìbí kùmà dálẹ ìṣàwọ mọ ẹwọn lẹkùn ajé bá má lè ti lè ní oyin mu àmọ́ má ṣe ní òyà wà má yẹ wẹkẹ wúkẹ wẹ má ṣàṣe ní àmọ́ ajé lẹbàá ẹ kò kẹun lélẹ kálẹ bọtú gbé bàbá ìṣẹ̀lú ìṣẹ̀lú ẹnẹ̀dẹ̀ kéjì kádọ̀mọ́ òun ní sálárì pa ìmílísìkì nẹ́tẹ́ òun yà pẹ́ báyìí ẹnẹ̀ one thousand ẹnẹ̀ two thousand ẹnẹ̀ three thousand ẹnẹ̀ five thousand òun yà pẹ́ yà pẹ́ ìjẹ̀ni nílẹ̀ èyí sálárì lè sá ìlú wọ́n máa rò tí ó lẹ́ẹ̀kẹ́ pọ̀ ẹ̀tẹ́lẹ̀ bí òwe bí bí ebi yá ìgbèdè ọ̀lẹ́ ìlú ẹ̀hún dúkìá yá bà ẹ̀lìgá ọkọ̀ dúkìá yá ló tó. wẹ̀m dáàbò ọkọ̀ òkú ilé àwọn bàtà kọ́ lèmi ṣe gbogbo àjà rẹ̀ òun ní kí dá màá nà pẹ́ dọ̀dà kẹ́gbẹ́ gbogbo yẹn bá dìbẹ̀ ká máa ìjà ẹjẹ kẹjẹ ọmọ abẹ́gbọ́ yín mọ abẹ́gbọ́ alìbàárù àti ìnáwó kàwọn àpò ẹ̀jẹ̀ tákẹ̀tù máa ń ṣe àkọyọ kàyẹ ẹnu ọgbà táyé ti pọ̀ ṣe ìpẹ́ máa ti ká ẹdún àkọyọ ìsá máa ibi àtúntò pa ẹ mi ṣe ibi gbogbo àgùkà máa yá village residents ni wal ma'ruf baibe ku ma'a malumati ma bere duedi ma ga ni dumi iye ka so bata ko ju ti ngwo ba ike ko ji wa mo lan tale we ge dawo ja ko bata wallahi bido e wi e bi ba ẹgẹ àti ìdìmọ̀ nẹ̀ wá nẹ́dà bó ń islam ayọ̀mọ̀ àbìbí ní rẹ̀ ìmáàmùlẹ̀ ṣùgbìnì sáà ó máa tẹ̀lé kàkà àbọ̀ àbùlà wẹ́ ẹ̀dá ṣòbẹ́ ọkọ̀ ọdún ọdún ụwa tẹ̀lé wẹ̀ ụwa wẹ́ discourage àmúlẹ̀ fún 11 ikoge na mamani kani abegite noko uwe goja na medina uja na nebi ebi gena kamu na dina nebi hadisa nebi kile yon kwe ki koma e undu kwe tere ki jujumi olewe koke da ami kuna na kujere to odo odo imam malik anti budget e unki ome gige dane kwe weke ani imdu umam amda ele zibilisani le zibilisani ye unlete imdu dabi ama malik uja na medina ìdẹ̀gbàgbọ́n màmàlìkì ìdí dẹ́bìlì ọmọ ẹ̀mẹ̀lẹ̀ yóò jáde medina ìlú tẹ́ àgbọ̀ ẹ̀kọ́ ìlú mada lẹ́sìn nìsáàd tó jáde misra lẹ́sìn nìsáàd wọ́n kọ́ dị tẹ̀yìn agbọ́lẹ̀kọ́ ìdàbí àmàlìkì nìhánì. ìyẹn náà amẹ́gínà tẹ́nà ọkọ amẹ́gínà jìnnà kámúnẹ̀ àdìsá nẹ́bì àdìsá nẹ́bì kíwé náà bọ̀ mẹtẹni ẹwọn dúkù mẹtẹni àwọn arábìnrin dédé mẹ ẹni dédé mẹ wọn ọkọ wọn dédé ẹwọn mẹ dédú káàdì tà débi kámù lẹ kéwé déjú kékeré go àyè má màlìkì wá àdìsí ajá wọn dé nọkọ àyè náà yà àdìsí náà mẹ náà káwà kí àná káná dọkọ mẹ òun ìrẹ̀wà gàgà máa máa nìkan ní mẹ́tàlá dúkìá fífi èyí ẹ̀fọn kẹ́ẹ̀dù wa fún àdòrí wọn apá ọ̀. ó yá ni mísírà màá dọ́fẹ̀ kí hù mísírà òòjé ni mẹ́tà àbí ọ̀gẹ́ ni má máa nìkan ní mẹ́tà àbí màá dọ́ mẹ́tà àbí lè àmà mẹ́tà àbí ẹ̀ máa ìdè ìbí kọ yọ̀ọ̀rù tẹ̀gbà rẹ̀ mẹ́tà àbí lè sì sá dọ̀ ẹnẹ kì hù yín lákòókò rẹ̀ ẹnẹ lẹ́ ọ̀bàtà pàákàyàn kọ́ mẹ́kẹ̀rẹ̀ bọ̀ kì hù yín lákòókò rẹ̀

wò kuku ɛmɛ tɔ kɔ kuku yɛ lɛ tu yi le fili ta o nɛ ŋu ihu awo ma ŋu ma te ne ŋɔ ko ɛdi ŋɔ o ko ere dzɔ kɔ ɖe ŋɔ du ŋɔ ma ka ma do ɔma yɛ ewu aduka iga ewu ko ma mi ŋɔ do yɛ lɛ mɔ o ma mi ŋɔ ŋu ŋɔ ka kpaku pa ka ìhúká ẹnu ọmọ ìwọ ọ̀gá ní yá ti mọ́ ìmọ̀ tí wọ́n fún adó ẹ̀rẹ́ ẹ̀kẹ́ ẹ̀ máa fún kẹ́ máa kà ní gallon hundred gallon ìpò adékòtò àrè ìpò adékòtò hundred ó máa dé ní kanára ìyáàbà àbùlà wà bá àbùlà ó lè tẹ́lẹ̀ ká ẹ̀mí wọ́n ya na-enwepụ teni ibi gbogbo ewa enwe ka e a na-adụ ọgẹnẹlẹ ìtẹ àmìmọ apẹka àdúgbò rẹ àyàkùrẹ àdúgbò àyàdùgbèlè ìhà àdúgbòkìdẹ mẹni abdul bí ebi ẹ gbogbo ẹwà òkà òkà kàní àbọ anẹjẹ bí ẹwà ẹ̀ẹ́gbọ́ abilẹ̀ dagi bí wọ́n bẹ̀ pẹ́. Yẹ. Dagi ṣe oúnjẹ àlè òun yà náà kọ́ alẹ̀. Òbẹ́ pẹ̀ pàápàá kà wá dé òun ẹ̀ wá dé. Àmọ́ àkà máa nẹ̀ dọ̀gbọ̀n adùn dédé òun ọjọ́ ní ọjọ́ rẹ̀. ẹ̀ọ̀dún mẹ́ dúdú tèrè ọ̀yọ́ yẹ kọ́ ẹ̀dún mẹ́ ọdún tẹ́kù mẹ́ yàgò yá ni mẹ́ ẹ̀rùn idun sáàdùn náà kò yẹ ẹ̀rùn ibi tí lọ yọ ara dùn ẹ̀rẹ̀ éèdì bẹ̀rẹ̀ ẹ̀bọ̀ àríwọ̀ ẹ̀dún mẹ́ ẹ̀rùn idun tó lè lè sáàdùn fún ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ewu o ó nà owó dẹ́ta owó àfáìrò fàǹtìkì ọjọ́ àjẹnìkì náà ti ń yọ̀ mí ìsáàlì wọn máa rú ẹnìkì má ti tẹ̀lé tẹ̀lé mọ́ màrájú náà. Ọ̀lẹ́dínà, ayámùtú ọjẹ́ ẹlẹ́bà, ebi àkídà máa lùsọ̀ sí kúnà àti ètù kẹ́dọ̀ ló ìmáàdì, bí ó mìdè tí ó fi dúnrẹ̀ bí mìíàdì, wọ̀lìsá, wọ̀lìjẹ̀zá, wọ̀lìjẹ̀nà, wọ̀dà. Màjẹ̀bù kẹ́dọ̀ ló kà ń kọ àrùn yọ́ ọ̀nà dọ́mọ. Màjẹ̀bù kẹ́dọ̀ wene kichukolo enyo makebiene marukelo nukali gena domo ene kitenyo marukelo nukuna domo ene kitadurojo ebi mani ma madele tiari dedale wahum yakmaluna amaiba machukolo min amelin kati amelan ukole leba yeruju sawaban mana tene lada ojukolo le wayakafi

ma adị akụ adaba gbogbo ma m dakwu ụnụ arakwa adaba ụnụ kakwu ami gbogbo ma legburu ami selef aya kwuru anyị ma gbaa ngwọ aya kwuru anyị le ụkọla adaba kọla ụgba ilu aka ịha mụkọjọ anya ma mụrụ ụjọ na onwe mụ dakwu ile anaghị ma dị ka anyị tọmụ ha ya akwa anyị ọla nlebele ile aya kwuru anyị n'etiru ịdị alẹ min azabi ọbin wusu àbí sàhábí àjíyà wọ ara kú ńgbà níbi dé wọ iná kwa àbákàrẹ ní ojo ìbẹwẹ ìkìtàwì ẹnu ọjọ́ ẹmà mọ ìmàjẹwẹ ìwẹdùn ṣe kú ẹdùn ṣe ya tó rìn ọjọ́ náà dédé ẹwẹ dákì àkèrè jù máa tẹ ní wemda do kedo ako wi adini che pame inda dini amale amale ga ojele pa ojo ne tiki be la deji ju ma to pa da ba e ba inna azaba rabbi inna azaba rabbi azaba joba ghairu ma'mum ke kuje ko na abu aka ni to imbe wa azaba ngi e kere kwa ke ko jo e ke o ma debi lu azaba e ju ata ọjọ́ a ibrahim àtàwọn ṣàzáàbà ẹjọ́ ọmọ ọjọ́ ànábì ànábì muhammed sallallahu alayhi ní bọ́ọ̀lọ́pù ìbẹ́kùn àkọọ́lẹ̀ ọjọ́ ìmọ̀ ṣàzáàbà ìka ọ̀nkà máa ti àzáàbà tẹ̀lé ń wọ́n ju ẹ̀ iná àzáàbà ọ̀bí àzáàbà ọjọ́ bá àmà ike máa kà ní gẹ́rù mahmud láyò akmẹ́nu mínú ahadu iná ń ní jẹ garanti àzáàbà ọjọ́ yẹn ene dudo maalem maaci acungu la yamenu ahadun mimmen aqala ani dị amruhu ẹnu kì í máa kọjọ dẹba yá àti àjínìṣe má kàdà kọjọ yé kékeré bẹ́ẹ̀ dú kéde ẹnẹ kọjọ yọ ọjọ kí mo ayọ sani òbí na

maona kwanyu antu wabia kumada tunga iko yoko maiboko yote hizi ni maana reandu kitabu tabu maana rizina eje kolo blabu lakini zina eje kone kere maana ifurujihim adudu kede ila ila ala Dédé gbogbo àtẹ̀lẹ́rí la á láà síwájú. Dédé àmọ́ ọ̀yà ma. Àmọ́ ọ̀yà ọjọ́ mi ti jẹ́mù nítorí ó lẹ́yìn gínú ọ̀yà tó káàlì èjì ẹ̀ta ẹ̀lẹ̀. Ọmọ ìtàdé máa lè gbọ́mọ̀ lọ. Màá dà sí pàápọ̀ ọ̀yà rẹ̀. Ibi ọ̀yà. Ọmọ alága ẹnu ẹwọ ẹkẹnu nẹkọ ẹlẹka n'adu ẹ ẹlẹdì a ọjọ pàtó ọjọ nìjìmá ọjọ mọjọjú kí n'akpa dá dúpọ ọmọ nẹgẹlẹ ẹdí ẹkọ ọmọ nẹdẹkù yìí mu mẹdẹjọ n'alu wẹẹni yìí adu láyà gẹgẹ o ẹnu latẹbi ọyà latẹbi yìí yẹ àfúnà àjẹgbẹ yìí ọjọ mọdà lẹ olóòtú nàìjíríà. màá sọ ká náà ké manipulate ọ̀dọ̀ ọ̀lọ́ ẹ o tún ìrù ẹjọ́ ẹ̀ kékeré káàkiri kan jẹ́ pàṣẹ ni wọ́n ẹ ama ya ní ẹ̀mí o àmọ́ ẹ na ma ma fáànù abẹ́rùkú yín máa fàánẹ́rù ẹ̀gbàdú èrìgbòdú ìṣẹ́ aláàdì kúrú gíláàsì bíbù ẹ̀ẹ́dẹ́gbẹ̀ dàṣípò sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àti wọn gẹ́nu fẹ́rẹ́ rẹ́ni. Bọ́lá ni bọ̀dọ̀ dé, wọ́n bá ọ̀tọ́ lẹ́kọ̀ọ́ kò lọ nítorí mùsùlùmí. Mẹ̀lẹ́ bí tẹ̀ bá ọ̀rọ̀ àgbàdìta, ẹ̀dùn kì í dáàbò bì. Àmúdẹ̀ẹ́wé wọn àtúrò lè kọ́ yá sí lẹ́ bàkárù jù lẹ́.

kɛkɛ ki na anyị ba amunɛ wàllu bɛ ka dzi ɛfɛ sadi aka yi wɛn gol ka zina alɔ amunɛ bi ɔwɛlɛ kɛlɛ kpɔnu bilɛ ya ta ma nye ɔwɛ lɛ fi ɔwɛ ɔnɛ yi ku igba nye ugba bi ɔma ɛdu ka lɔ la ata e la màá bí gbókè ne kò ugba bi ɔma alɛ tɔ àlejò àlejò eh, àbù ọmọ àbù àlejò àbútàbù àìmọ̀ ayé nà dúkìá kárù ọlá ní yàá dàbí bí dẹ yàá dàbí bí dẹ ìgbín ni ewu náà àmọ́ adéwútọ́ ọ̀nẹ̀kẹ̀lẹ̀ láwọn ọmọ má dẹ́nu ẹ̀dúkòkò má mà má dìtàlì fẹ́ má má ẹnu náà ama elke ali dagi tabu tabu la ino me elko ne ke lali dagi ege gbero no ble kit ma to la mo ino me te tedu kwe gi fo ju kai gi to ko gbegbe leta dai aje ale ke amunya ne ya ka ni na ai na te de ege je te do atagi gbe nkolo gugui e ke munya ne ke ka no ma ai na te de ama ata ege do ma no ji ma chi ni ki ada ta lo na ira ya enose n'anya enose enye kwọọ ka mee abụta mere ka aja abụta abụ kwọọ mewe ẹmọ mẹẹdu n'ubi ẹnga tu nyu ẹnu ọkọ ọga mee ije ka ata na ekpere wọlayi ọmụ n'obilẹ ile ọba bọ̀tẹ̀ yìnyín màkà múnẹ̀tẹ̀ gẹ màtẹ̀ ju àkéèlẹ̀ o màkẹ́ padẹ́ ọ̀dẹ́dẹ́ apẹ́ o ó nà á bù ìbókẹ́là bọ̀ máa ń dálí. ẹ̀ẹ́dẹ́ ìjẹun màkà ẹ̀mẹ̀mú náà ẹ̀kọ́ ọ̀nà rẹ̀ òun ọbẹ̀rẹ̀ yọ. ìtọ́ yọ ní àná ṣe mẹ́gbọ́n.

amaa ndubiɛ lɛ k'ela amɛ yadzedzɔɛ ɔdamu na egi zina kɛmɛ bi ɛna edze yi nigɛ ɛ mutual agreement mɛ ɛna oyi zina agreement lɛ dza gba de bo ma de gede tambo ma dama dagba yi ma kɛ ɛgbɔ gblo ɔyɔ yɛ ka kowi lɛ goe lɛ k'aka bo di nya mayi ka yi ke tiɛ kɛ mayi ka yi ke tiɛ dun ko na ezina tse kɔɔ mɛ iŋɔ tse tu ma bi jẹ́ wọ́n gbọ́ kí máa dìgẹ̀ ẹ̀kọ́ pa á máa ké. náà wọ́n náà ń gẹ́rù pẹ̀lú ní ìgbà wọ́n ti tẹ̀lé ọ̀rọ̀ àzáàrí kàbọ̀lẹ́kà wọ́múl àrùn náà. wọ́n ti lè rí ìlànà ọ̀hún sí ọmọ aláàfin ní ìbéèrè bàbá fún àkó èrìjẹ lábẹ́ ìyẹ́kùn máa bá àkó èrìjẹ jẹrẹ àkó èrì pàámà náà àdá àbàdé máa pàámù rẹ̀ mahusika ahad akatareka makaamureka mahusika akide deidei machachi magomedaba mabamulejumaja ile juju ya muminide ile ju ẹpa ọmọ atẹnbọ ẹyà bá màjúmáyà ìpẹkìtù ẹpa màjúmáyà ìdá àtẹnbọ nẹbọ ẹjúmáyà kẹbọ ẹjúmáyà ti kára kà múminide ẹ kà wọ ẹjúmáyà ẹyìn ọkọ ẹ màkìdé àlẹ ẹlẹwọn ẹjẹ fún mi. دول أمانتهم وعظم معاونهم ولذين والذين هم بشهادتهم والذين هم مشوج على المؤمن لك يوم لك شهادات إجال مبا قاتلون أجدابكم محافظون عليها لا يسجدون فيها ولا ينقصون منها máa jálìkù máa yí pé jùmọ̀ máa bẹ̀rù tó gbégbé rẹ̀ máa bẹ̀rù wàlá yẹ tùmúnà hà máa dọ̀ ọ́gbó máa kó máa yẹ ohun títẹ́ kó máa kọ̀ ọ́gbọ́ gẹ̀jà dìde hùn dédé máa kọ̀ gẹ̀jà dìde hùn wà á múlẹ̀ jẹ́ ní bàtú fẹ́ máa ti já dìde à. tọ̀mọ̀ ẹ̀yẹ túmọ̀ àtúndọ̀ jẹ́ ẹ̀rẹ́ ló ti máa rẹ̀ ìnáwó á sì mú kọ̀ọ̀dáwò ẹ̀rẹ́ tí á lù ta ìṣe má já níta ìgbéyìí ọyọ́bìnrin ìlú ìlú àmàlà dìhìm wàhálà dìhìm ọ̀rọ̀ àwọn ìjùwé

aa ọ a aaaa aaaaọya juuya na-abata a ụma aa eda bélẹ̀bà ánà lórí Ìlẹ̀lógún dáadáa bá gbọ́n mẹ́ ilẹ̀ Dùbà, ìyá ẹnu múnẹ́ tèkì wọ́n bá mú bẹ̀rẹ̀ ọ̀yà máṣọ́ra àkọ́kọ́ máṣọ́kọ́.

ẹgbẹ́ ni ìhà ilẹ̀ ìwò láìka àbẹ́rẹ̀ ìgbó máa jù máa yá jù ogun ìgbogbo ọmọ ayẹ máa yẹ. Ogun máa jẹ́ tó wáàrì jẹ́ náà kìí lò, òun bí ìhà máa lè àti òun kọlé náà gbégbélẹ̀ máa ṣe ọmọ yìí. Èmi ẹ̀hùn dúkì jẹun òjì ma ẹ̀hùn ìdáadé ẹ̀hùn dúkì máa tẹ̀lé ẹ̀pẹ̀kọ́ yọ̀ mọ́ ma máa lè akọ́mọ gbégbé rẹ̀ máa tọ́ wọn. èmi kìdẹ́ máa lè kàdé gini òjì tẹ̀síri yé gini ọ̀ sàlámù àdékùn sàlámù àtúbáyé wọ́n bẹ̀rẹ̀ kàtó nínú bí má lè ojú tó wà yóò jẹ́ ká